الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعليهن الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واهل العقدة من اللسان يفقه قولي آمين سكر الله مزبول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته baina tawhid wa shirk ana biko kire ya ji na wana ilama wani nyimariri a tari bi tawhid ye nyimariri o iska ni nire yi tawhid ya ye so na yi tawhid ama ina gini yoro su tawhid ama yi ya ama bi eska yere dere ina kaka ni tawhid orishiriku oyi omori tini konyana na shahe keje yi omori hi oni nya oni ri da sisi da bere omori yi heke si abira sana ajili ya kene dịka ya ka nínú rẹ̀ tawhid ọmọmẹ ya tawhid bi bí a máa ń dá pẹpẹrẹpẹ ka ọmọ bi ìfúrọ́dùnláhi bil ibada ọ̀yí ṣàyẹ̀ kejì yóò mórí ònìyànrẹ̀ gẹ́nẹ́gẹ́nẹ́ wọ́n bá ṣàyẹ̀ kejì yóò mórí ònìyànrẹ̀ lórí yàn tí náà ti kò nyẹ́rẹ̀ gẹ́nẹ́gẹ́nẹ́ ọ̀rẹ́ dì ìkònyẹ́rẹ̀ ọ̀dì ni ịnọ meme ya ikonyere ọdịni ịdị se na-esi iju ya ikonyere ọdịni ịnụkọrọ n'ọmị wenye emesaju omori dosi ya ụna were nye mesukọrọ omori dosi ya ụna ụna omori ọrụ mee eyi omori ọ̀nà wa sọ̀rọ̀ maka ayé àmàbà muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ bọ́ọ̀kà ayé ọ̀kà yìí ọ̀kà ayé àbẹ̀rẹ̀ mẹ́hẹ̀ àwọn bílẹ̀ ní tọ́nà wọ̀dí بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد

ọnkagọ m abọ mmeri abọ mmarị eme ehu abọ mma ehu eme ehe ehe ọzọ inama ana basaru simila si juni ni nye ke nọbi kaye yuwa ilayya annama ilahukum ilahu wahid ba ebe ba ntụ na si juni nye obi ka omori ya mi o tutuhi a tutu kama kaw ni ka ye inama ilahukum ilahun wahid omori ya onini ama tuna onini dɔ tuna by pit ikonyere gelegele ɔbili o faman kana yarju liqa rabbihi olóni ebe yeyi kɔnɔ na gero omori yi ila.

ikonyere gelegele ọrị o mori ikonyere sọfọ ibrahim ọwọlọ aya a na tọ ẹba otu otiri ebe fifty two dọmọri ra ka a wasa kai fàlám anahu la ilaha illallah o kaya na ayẹkọ ni ikonyere gelegele ọrị bi

ọ̀nà ọ̀tọ̀ ọ̀tún yẹ́ vani dọ́mọ̀rí àkáyè kà níbi níwọ̀ ọba kótó yóò wà dọ́kà ìwà nìkàyè yá kọ́hùn máa yẹ ọ̀nà zanu máa yẹ ọ̀nà nẹ́kọ̀ọ́rọ́n máa yẹ ọ̀nà rírẹ̀ mami ìbùdúnlọ́ máa lẹ́kùn mìíní ìlàhìn gbọ̀nyó. ẹ̀kọ́ ọmọdé yìí nìyó kẹ́nyó yìí náà sọ́nù yìí nìyẹn náà wọ́n hẹ́ kẹ̀ na wọ́n mú rí ọ̀nà ẹ̀yìn sọ́sọ́nù yìí ọ̀nù yìí nìyẹn náà wọ́n túbọ̀ ẹ̀ wọ́n mú rí ọ̀nà.

min ilahin ghairu ah anabi nuhu ave iso kai anabi hudu na oro ya qawmi ya unazami ibudullah he ko mo don nyara tototo ma lakum min ilahin ama ma tɔ ayɛ ba rɛ o fifty dɔmɔdi kaa yi nipa ne bi sɔ ayi bun ɔka ye wa ilaha madiyana akahum shu'aiban qala ya qawmi ibudu allaha ma lakum min ilahin ghayru wa yi wa ban ne bi ni ni a tɔn tunu koto wɛri si kɛtɛ ya qawmi ne bi sɔ bɔ ɔhya zan ma ɔhya ɔna zan ibudu

فوق الاعراف ربنون اي انا نصو ابي هي ايتفال دوما نعم، لي ربا كاي مي فام بي آه، آه، نبي موسى عليه السلام وانا اخترتك فاستمع لما يوها انني انا الله لا اله الا انا فاعبدني واقم الصلاه لذكري وانا اخترتك ẹwà níbi musa omúdí ebírí ọ̀kàrá yìí máa yún ìrè yín fọ́sítà ní ilé máa yún wá gbàtọ́dọ̀ wa ó sì máa sí sotu yú gbàtọ́dọ̀ wa ó sì máa ka ìhun amáyíká ọ̀sìn náà kótó yọ̀bìnrin máa o. sọ́wọ́ àbíkẹ́ ìnáni ànàláhùn la ilaha illa ana fa'abudini wa aqimi salata li zikiri. inna ni ana lọ omori ọka ya níbi ka musa ọnà ọbọ omori iná ọnà omori ọbọ omori la ilaha illa ana ẹjọ na omori fa abudi ni lórí ka wá hẹkẹ mi lọ́wọ́ aṣá hẹkẹ jẹ ẹyẹ mi yára wà á pè ní ya na omori anabi musa wọn sọtọtọ ha ayẹ ọrẹ tana wọn ni ẹwọrẹ na sọmọri wa kaa anabi anabi sọọlihu alayhi sẹlẹ Omori ọka wa ilá samuda akahum sọlẹhan kọlọ ya kọni budulọ maalekum min ma na ayi hihe taa nínà wọ́n rí sọ náà nílá ẹnna ìkókó bá fún bọ́ọ̀rẹ̀ jẹ̀zá bí àmọ́ mèzé yẹ yí ọmọrí kàníbi sọ́ọ̀lù ọ̀nà òtú ọ̀yà ní sẹ́múdá wà nìní dọ́kà ìwà ni yẹ kọ́ ní ibùdó lọ́hà máa yẹ ọ̀nà àdínà máa mèmí ètò ọmọrí nìní máa lẹ́kùn mìíní ìlàhìn gbàìrù. ẹnyọ yìí na náà sọ́nà aya ẹ̀tara eh, eh, eh, ẹ̀wọ̀ turkey ẹ̀ta seventy three sáwọn ìmọ̀ ká nípa níbi ibrahim alayhi salatu wa salam ọmọdé ọkà yẹn iná ibrahim kàmá ummatan qanitan lillahi hanifan walam yakun minal mushrikin shakiran li anamihi اجتباه وهداه إلى صراط مستقيم وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين ثم أوهينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين أمري أكاي إن إبراهيم awera nabi a kana ummatan kana ummatan qanitan lillah omori o ka nabi ibrahima bi umma on yara gene gene omori kira gwavi anabi ibrahima yara gene gene omori kira gwavi irago Iragu ni sai ebiretere yeirenyi ama abanahan ni gahiwa abane biretere piti ebiri ebiri obiru no no no no la ebe ni ni gahiwa ewo benaira ewo bawe ewo mesadaka ewo mezaka ewo ni suru ewo boson adebiretere no wa yero so he ebe kaka e bomori ma ne gazezin omori kabal bi ni hirwa ni ibrahim awo omori hiyo ni nyara do karagwa إن إبراهيم كان أمة كان أمة قانتا لله حنيفا ولم يكن من المشركين أمريكي إرغوني إرغوني إنوني نرى bana yɛ nira ba se na ni ka ye inu ma ne ibrahim mi ni mutu a ka kɛnɛ ɔn yɛrɛ kɛnɛ aka ne bira ibrahim ɔne nyama twatwatwa ɔma yima kɛnɛ alayhi salatu wassalam qanitan lillahi hanifa ɔmɔri kɔ jɛyɔni ɔsaasɔni ɔhɛkɔni hanifan bɛsɛ ayɛ kɛjɛyɔ na ɔmɔri ɔne nyara gyeregyene hanifan bɛbɔyɔ na ɔmɔri pɛtɛn bɛsi islam jɛyɔ ne nyara àtìláti ọ̀n tó ọmọ yìí wọ̀lá mi yẹ kún mínà lè mú ṣeré kí. ọmọ ní kẹ́lẹ́ ibrahima ọ̀yìn náà nà sọ́sọ́ ọmọ nà sọ́sà ń lé àná omi وهداه إلى صراط مستقيم دون عمر دون يشوذ بورو ولما جاءت دون سوزان نبي إبراهيم وآتيناه في الدنيا حسنة دون عمر دون ما إذا يأينا هنا ناني أيضا دون مما يأينا هنا وإنه في الآخرة لمن الصالحين وإنه في الآخرة لمن الصالحين anabi ibrahim no yo otimeku ikiyama neku idemeku omoriki nọrọ zọrọ ya ni umma awhayna ilayka an ittabi millata ibrahima ibrahima hanifa wa ma kana min almushrikin ini turo nyonyara abanya abonya bonya wala miyaku min almushrikin o oh, ina masunza bin muriyete ìjọba àti ìkàyẹ̀mí màmí jọ mórí àkàyà nábàá muhammad sallasala fún ma ọ̀hẹ́ iná ilé ìkà òfin ọmọnà yóò tútù yẹ wà náà muhammad àní tàbí mi lọ́sẹ̀ ibrahim ànífàn ìkàyè sáà sáà ẹ̀ka náà níbi ibrahim àmẹ sáà sáà àhẹ̀ka náà níbi ibrahim àmàbọ̀ ìrẹ́ka wà sáà sáà iná ìṣe àhẹ̀kẹ̀ jẹ́ yóò mórí ọ̀nìyàwó tsọ̀tsọ̀tsọ̀ iná ìṣe ọmọdé ọ̀nìyàwó gẹ́nẹ́gẹ́nẹ́ ugbó iná ọ̀gbẹ́rẹ́ ìtúrẹ́ náà dɔw mori ɔna akadɛ dɔw mori ɔwɔ kaa yɔ ntɔ mori kɔ saa saa ne bi ibrahim bɔbɛrɛ ya omori kɔ ntɔ mori ɔsa saa nɔ ɛmɛ bi ibrahim ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا أي كان نبي إبراهيم ملك كاي حنيفا أي كي إسلام أبني أي كان شاهد كجيو مريم يرسل تتوبني وما كان nínú mùsùlùkì ọmọdé kọ́ọ̀yì náà náà na bẹ̀rẹ̀ náà ọmọdé ìhẹ̀kẹ́ ọmọ ìṣíríkù ọmọ ìṣọ́bọ̀ anábì ibrahim wọn náà sọ́ọ̀tù nahal fún mi ayẹ̀tẹ́ ìtúrò na nwunye wọn ayẹ̀tẹ́ ìtúrò òhù 120 to 123 in sọ́ọ̀tù nahal wọ́n sọ́mọdé ìbá káyìn nípa níbi yusuf wọ́n ta ifa ọmọ náà ṣe é sọ wá abẹ́ ìrìn ìrìn yá ni àníbi ní ìmọ̀ náà kékeré àná nù ó mórí ọ̀ka yìí wọ́n bẹ́ẹ̀ lọ máa ó sígi náà sọ́tà yá ni kọ́lá àdùn máyì ní ara ni àṣírò hamọ́ وقال الآخر إني أراني أهمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتاويله إنا نراك قال لا يأتيكما طعام قامه إلا نبعتكما بتاويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون ya sahibay sijini arbabum mutafarriquna khayrun am illahu lwahidu lqahar ma tabuduna min dunihi illa asmaan sammaytumuha antum wa abaukum ma anzala allahu biha min sultan

دمني maybe يوسف ونوى قال عدوما إني أراني أسير خمرا أنيرني إني أجوب هيفو نومي dọ́kà ni kàyé ìní ara ní àṣírò hamura ayẹkọ náà rọra kàyé ọmọ àkàmẹ́tì ọmọ àrètì ọmọ àkàmẹ́tì yọ ọ̀gán وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه ده أصاي نيجي ومو هي بناني أنا لا نبي يوسف تدو من وان ده كاي نبي يوسف نكاي أي كنا رأوا ركاي أما سبرة تسير سو دينومي أره هون برة دناني نبينا بتاويله أو يوسف كازوي ديري سبي تمرنا مان كتوما مزوي inna naraka minal musini ozoiza obi ozoiza oyi ni maslasi ozoiza abi ọba inohu ozoiza abi oyi ni skul ozoiza abi ọba ilewa ozoiza abi ni ẹni oyi ni maslasi náà bozoiza yóò na sún nohu dóbaru zuti ọzoiza ibozoiza ọ̀bọ̀sẹ̀ bí èrò bàbá mi ìmẹ̀wà ẹ̀wà iná bàbá àkà nínà mọ́sì nínà ebi nẹ̀wà anẹ̀wà nẹ́rẹ́ dúdú mi ọ̀sìn yáà nẹ̀wà nìka ọ̀rọ̀ ìzà ọ̀bẹ̀ ní. ọ̀gùnkè ẹ̀rọ mẹ̀mẹ̀ yà ẹ̀rẹ́ bìrà mi ẹ̀nìrẹ́ ọ̀rá mi bẹ́ẹ̀ni sẹ́yà rẹ̀ ọ̀t yẹ ẹ̀rẹ́ yẹ bàbá náà. mi màá mi rà á mi kí

ezikọ na osi oyete wa emamizi ezikọ na ọrụ osi oyete wa emamizi dọọ na ọrụ kutu omori hi wa ina nwa wa ina nwa wala ki kutu omori ha afọ ahụ na wa ya kutu omori ha anaba sọjọ iwa da na emamizi ẹni mi zana bi pẹpẹti bá a ká ìwọ nìkan ta láyé àti kùmà tọ àmú túrúzọ kan nìyí ìlànà bá tukùmà kọbla ayé àtìyẹ bí tàwílì yìí kọbla ayé àtìyẹ kùmà. nye sɔre na ba se ba yɔ ne ne esaporo sɔ na ɔbe bi sɔre na ɔba bɛ ɔna ne bi yusu ibi rɔyɔ na mɔri si mɔ na bi ka ye ni kaa ni mi ibi mi sɔre na ba se ba yɔ ne ne ni ni ba ni ni kaa ni sɔre kama na ba se ba yɔ ne ne ni sɔre ọmọye ẹ̀nà sinọ sí rẹ̀ lọ́wọ́ ẹ̀kẹ́ ìfọ̀sí yìí sọ́tù yusuf man dáàmà rẹ̀ kùrán òkú àrẹ̀ ọ̀nà ẹ̀yùn mẹ́túmọ̀ fòrò ìwọ̀n ọ̀rẹ́ bàrẹ̀ máa ní náà tó ju wọn ẹ̀tẹ̀rẹ̀ dúró ẹ̀nà tó fún ìka ní náà ẹ̀tẹ̀rẹ̀ dúrí rẹ̀ tóra ẹ̀túra ha yìí na ọmọ ẹ̀rẹ̀ dìrẹ̀ yẹ

bó kàá wà ní kẹ ìjọ ìkọ̀sọ́ ni wàmọ́ ìní rọ̀yà náà tẹ̀ àní ọ̀yà náà tẹ̀ òmùrí ọ̀nyára kẹ́ náà yọ̀ ọmọ mọ̀ kàá ní kàzáàlì kùmá mi má àlámàní rọ̀bì ọkìní tó ní òmùrí ṣe zọ̀ ni dọ́tì dọ́tì mọ̀ ní ìzọ̀bọ̀ náà òmùrí ọ̀tọ̀ ọ̀yọ̀ ni ẹ̀ ذلكما مما علمني ربي إني تركت ملة قوم ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون Bẹ́ẹ̀ni bí Yusuf àkáyé wa, wọ́n náà yí lè túbọ̀ ọ̀rọ̀ náà wọ̀. Àwọn náà mọ̀ ọ̀rọ̀ kan náà yọ̀ ọ̀dín. Òun ò mọ̀ rí, àwọn náà lè bá wọ̀, àwọn náà mọ̀ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ọ̀dọ̀ ọ̀sán kẹtọ́ mi náà bìbí mu wá bí yà sí ìdí opportunity náà bí wọ́n fi kó ìlú náà kẹtọ́ náà sí ìdí opportunity náà wọ́n sì mu wá bí yà wẹ́ ẹ̀rẹ́ kẹyẹ ọ̀nà òde yìí rẹ̀ ó mori yìí ẹ̀hẹ́ bí wọ́n sì fi kó ìlú sọ́nà ọ̀hún ọ̀nà náà. inni taraktu millata qaumin la yu'minuna billah bọ́dọ̀ bí yusuf àkáyọ̀ kẹyẹ ahekabe mi kẹkẹ láyé omi inú na bẹláhi ẹnẹdọ omori ihu kìkonyẹrẹ ọbẹ ẹnẹdọ yìí omori gịnị gìnnìgìnnì ọbẹ wọn bẹ àkàràtì hom káfíìrún dẹ nire kọ ẹkú e, yìí dẹni kú yìí De dẹ mọ kàwérì ẹkú yìí dẹni kú. yàtọ̀ yìí báyìí ihu omori e,

masalati yanzu mori ne ne ada nabi yusu ada ne ramre ma ana ba nabi ibrahim ne za mu rasa nabi ishaqa za mu rasa nabi yaqub ma ba dan ibrahim ma nabi yaqub ana ma nabi ishaqa dan nabi ishaqa ma ma nabi yaqub dan nabi yaqub ma ma nabi yusuf ada ne wa boy man nabi dai wasu in tura mu uba ba ka ka millata abai ibrahim wa ishaqa wa yaqub kan sa ti aheka ada no banya nabi ibrahim atabana ọbanyaza anabi yi sahaba atabana wata wata na mmọni anabi akọ alayhi wa salatu wa salam sábà náà yẹ kẹ́ni ni máa kẹ́ni lọ́nà anúṣirika bẹ̀láhi mi ṣẹ́yìn ahẹ́kẹ́ mbọ̀rìkà ẹ̀fẹ́ ni sẹ́ẹ̀ kejì ní òmùrí òmìnira tọ̀tọ̀tọ̀n ẹ bọ̀rọ̀ tó rẹ̀ ni sam kẹ́ni tuntun sọ bẹ́ẹ̀ òmùrí ìhẹ̀kẹ́ ẹ̀fẹ́ ni tuntun sọ ọgbọ́ ọ̀bẹ̀rẹ̀ mọ́ òmùrí ẹ̀fẹ́ ni ṣẹ́jú òmùrí dẹ́ni sọ́ọ̀ ebe na sukọrọ mori dẹ lẹsẹ ẹsẹsà ẹ bọrọ sọrọ ẹni ma bọ mẹ ẹni ma bọ bọ mẹ ذلكما ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون ذلك من فضل الله علينا أمري أه بمري أدوك أي من صلب يوسف كيوا يوما ذلك

لا يشكرون ولكن أكثر الناس أوكا أنا أورا وانا من majority underline isn't it Slọ́tí ohun tó mọ̀ rí mi. Mọ́lì tulọ́tí tọ́kẹ́ sí wàlákìn àkìsára náàsì láyọ̀ ṣòro. Ọ̀kà ọ̀rọ̀ ọ̀rọ̀ àzà ni ní majority majority ọ̀rọ̀ ọ̀rọ̀ àzà láyọ̀ ṣòro ẹ̀mẹ́mẹ́kọ́ mọ̀ ukaba ya nini bakwaru banye no dude e kebe asusa bere muri heke majority on the line is on me ana sija mraoni kae tuwatu urenye abara ro bana ibi shiriku baba kan ko le na he ko nda mi shiriku aba te ume ne tu kae enna heke yo muri ira me ne nyo ya ire ma me ira si shiriku gara ha enyo ire ma bu me ne heke Tera wa mo muri me kaya na

أأرباب متفرقون خير أم الله الواحد القهار أأرباب متفرقون أه dọ́ọ̀rọ̀ yín òhì dọ́ọ̀rọ̀ yín òmòrí ìrẹ̀yìnrẹ̀ yín òròyìn òmòrí amáwòrán mútàfọ́rì dɔwɔ nyɔ na kaka ah, na a wɔnyɔ ntu gaari ni tuomori ɛ wɔrɔ nyɔ na kana nu jɔnu ba ne ni tuomori dɔwɔ ga yirenyi renyi wɛ ɛ ogi ko nyara la ilaha illallah arbabun mutafarriquna khairun am illahu alwahidul qahhar kerama nyaida kerama mehu dɔwɔ bo nyɔ omori anaroro àbí ọ̀rọ̀ jẹ́ yóò mú ní ọ̀nà ẹ̀kọ́ ìjà bí sọ́sọ́ jẹ́ ẹ̀wọ̀n ìkọ́ni kẹ́lẹ́ ó jẹ́ yìí kẹ́lẹ́ máa ń yàn ìbẹ̀rẹ̀ kẹ́lẹ́ ní mẹ́hù kẹ́lẹ́ ní gbùgbù kẹ́lẹ́ ní rọ́là kẹ́lẹ́ ní dìbí. muhammadu rasulillah sallallahu alayhi wa

ayo no oku ayo no kawa he sono ayo no kawa sono ayo no sono kaka na ayo no mori se kawo kawa du no na no ni to ne nu ekuru je bani la ان الحكم الا لله abọ́kàrẹ́ omori ọ̀hánà ọ̀dìnà ọ̀kàrẹ́ igbó omori omori ọmọ wee kwughị na ọdụ ya bụ ọsị ha teku amara allah ta'budu illa iya ọkara ina vani dọba mọ kare dọba mọ dani kaye asanye sọsọ mọ heke ebo na omori ikele asanye sọsọ mọ heke ebo ni omori tọtọtọ أمر الله تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون ذلك الدين القيم أه أمري أفنى من نامي داهي كومري أن يرى جنة جنة دا تومري أن يرى أبو دا شاتر أمري أن يرى دا سنة بمكة كان ناكا نومري أن ذلك الدين القيم

wọ́n rí tòhídì ọlọ́rọ̀ nìdí yàhí ọ̀nìdí núhù yàhí wúdù yàhí sọ́líhù yàhí ṣọ̀ọ́yìbù abẹ́ nígbà náà kí kàrẹ́ tòhídì bẹ́ẹ̀ àti tòhídì okòtò àti òmòrí ìjẹ́ ìkònyára yóò mórí ìtìmí kònyára sáà kẹjẹ yóò sọ́sà àti kí yóò mórí kẹmẹ ògbó ọdẹ ẹtù yóò mórí yìí ẹwọn àrùn yóò mórí yìí wàá yìí lóṣù yẹ yóò na etu ẹfà tó ń ka ẹtù yóò mórí kò mórí ọ̀mí ẹwà kẹmẹ ọ̀hún ọ̀hìn. Osùmọ̀ tí ó ń tó mórí nínú. Sọlọ́láhùn Alẹ́hì Wàsọ́lá. Yusuf ọmọ náà. Alẹ́hì Sọlá ka pa Sulaimana. ìjọ mori àkàrẹ́ amẹ́bí sulaimana dẹ́rì ká ọ̀sánàfọ́zù ìtòwìhì anáfọ́ ìyọ dọ́kọ̀ọ́ sí tòwìhì ìzọ ọ̀nà olóbinómi ni wọ́n tọ̀bọ̀ kọ́dọ̀ tọ́yọ̀ فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو لا يأتيني بسلطان مبين فما كذا غير بعيد فما كذا غير بعيد فقال أهدت بما لم تهت به وجئتك من سبأ بنبأ يقين إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وهم لا يهتدون فهم لا يهتدون الله يسجدوا لله الذي يخرج الخبوة يخرج الخبوة بالسماوات في السماوات والأرض ويعلم ما تغفون وما تعلنون الله لا إله إلا هو رب العرش العظيم بطنني bí ẹ̀rù sọ mọ̀rí ikẹ́ nípa níbi suleimana inú rẹ̀ amọ́mọ́ ìnà àkànà rí lómìnà ihuduhudu àmẹ́bì suleimana ọ̀yìnà kankan ní ìdòǹdò kan ìdòǹdò kọ́ọ̀gà alìjẹ̀nu ìsopa tí iná mi ọ̀yìnà kankan ní wọ́n kọ́dọ̀ tọ́yìnrà láìláha ẹ̀lọ́lọ́ déèhù sínomi ni àbínomi ọ̀tọ́gun yíyẹ náà herinomi

òhì ọmọ ọmọ náà mọ̀rí sí ọmọ ẹ̀ wọ́n tẹ̀fọ̀ kọ́dọ̀ tọ́yọ̀ adúlùfẹ́ má dẹ̀ hù sí ní omi ọ̀rọ̀lá ìdá wọ̀rọ̀ kọ̀ ọ̀rọ̀ jẹ́ ọ̀rọ̀lá báyìí lọ ó bá kàmẹ́rí orí húdúhúdù dáná ìfẹ́ húdúhúdù báyìí bẹ́ẹ̀ náà ni dáyìí ṣe gbòòyì ìjọ àwọn mẹ́kẹ̀lẹ̀ ìjọ oríire lọ́yẹ̀kẹ̀rẹ̀ fọ́wọ́ yìí zẹ́nà mi na amkana minalgọ́ yìí iná rẹ̀ ní ẹ̀ present ọ̀yà mi bọ́ absent ni iná rẹ̀ ní ẹ̀ na nà ànà ọ̀yà mi ọ̀fẹ́ na káyí kọ́ nà ọ̀yẹ́ nà ọ̀yà mi hududu ọ̀rẹ́ wọn na sẹ́wọ̀n ọ̀nà david suleiman ọ̀fẹ́ ń wọ́rẹ́ Dọ na dọ̀nà ọ̀rẹ́ ìdọ̀bọ̀rọ̀kọ̀ yà mi. آه لأؤدبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين أم هدود إنني هدود لأؤدبنه عذابا شديدا هذا جاهز yóòdìrí máa ṣe eré iná àjìn oyọ kẹtẹun ọkẹtẹun ya máa ṣe eré iná àwọn àti bàhánà hù àti kàmájọ ọbẹ máa wọ́n ní ta أو ليأتيني بسلطان مبين إسابو هو مولو كسو أنا هو نكاسمي واسمي جوبي من هوري تشنجدي هجا proof ama so zo kai ita na me koje tere ma so na yeza na na na fama kafa gaira ba'i fama kafa gaira ba'i omori okaye enyenyenyi ihu iya huduhudu inobi huduhudu ana sulaiman almanika huduhudu ove neku fama kafa gaira ba'i huduhudu ove neku ọba na fẹ tu rẹpẹ bẹbẹ ọmọ bẹ àd ọmọ ní àwọn ni déèrè ikú ní ìrẹsọ níbi ẹmí suleimana bẹ́ẹ̀kì huduhudu náà jẹba ká ní ìkẹta ọ̀rọ̀ jáde òun sí rẹ̀ ọmọ nìyí ọjọba kẹtẹtẹ ọjọba jòzó yìí ó sùúrù ká ní sùúrù ní sùúrù. sábà ọdí eré ẹrù sínú mi náà lọ kẹ́ sí rẹ̀ bọ́bá àkáyọ̀ nìkan yìí فقال أهدت بما لم تهت به وجئتك من سبأ بنبأ يقين

ọlọ́wọ́ ní sọ ìtìrù wọ òsí òsí ọmọ náà ìrìndé mẹ bẹ́ẹ̀ náà wà náà mẹ́ aláhi sọlọ́tù ọ̀sọ́lá jésù pinnu ẹ̀yìn wọn máa kọ́ báyìí jésù pinnu ẹ̀yìn jésù pinnu ẹ̀yìn wọn máa kọ́ báyìí tàlìjẹ̀mú wọn náà kọ́ báyìí táhì wọn náà kọ́ báyìí láìláha ìlọ́lá òsí ọmọ tó wọlé lọ sí ọmọ ẹ̀ dúkìá bẹ́ẹ̀ wọ́n sí wọ́n bọ̀ bọ́kà yọ ahattu bima lam tuhit bihi e wa nabi sulaimana ma yesu we oyo no wanyi e sulaiman ono hudud ma ye ono we la ilaha illallah hudud e wa kai sule anabi sulaiman ka wa nyoyo ni sulaiman o ye anabi sulaiman na nabi babo da ma ni shohiyo baa kɔda trɔsɔlɔ trɔsɔlɔ jɛn trɔsɔlɔ fufa ní màláìkó yìí bí ìtura ànyɔ dɔmɔdé atutu bí ìtura dɔmɔdé yìí bá ɔyɛ bá bá nàáyɔ ɔyɛ bá tsaka yɛtɛyɔ bá gara yɛtɛyɔ ehuduhudu mímímí inú mi wà wá amu mi kọ́ bá nyi mi ka mi bìrì ahẹ́ àbọ̀ kẹ́ àmì ana ma ɛhoro ahia road road mẹ́rin sẹ́ni bìrẹ̀ ní yọ omi ìzaga omi ìzaga jẹ́wọ́ ọ̀rọ̀ kò nẹ̀ káàrí ọ ma mi yí húdù dọ̀ ma mi yí ọ̀rọ̀ lọ́sùmọ̀ kẹfẹ́ yí ẹ̀hẹ́ sí ìrẹ́mìrẹ́sọ ìrẹ́mìrẹ́sọ Ọ̀tọ́lọ́pì ohun ọba ọmọ ìrọ̀gà. Abá ẹkọ́ rọrọrẹ. Ọ̀tọ́lọ́pì ohun tó wòrí mi. Ẹkọ́sọ́ ni yọ̀rì káyẹ, hood-hood, inú hood-hood. Ibi yọ̀ àwọn yẹ kà ṣe kànga ẹ̀họ́ ẹ̀ bá ní kà ṣe kànga. Ìrẹ́nyẹ mú rẹ̀ yìí, hood-hood ọ̀rẹ́. nsọmọ mori ti nyɛ hudhud re mo ɔno bɔrɔ no da da da atwoko nyi nya da asosɔ ne nsulema e ne e kenyi yi zana ebi kenyi zana sọlọtì ntọ mori nyi tinyɛ sọlọtì ne ntọ mori nyi ahasu di ma lam tuhit bihi ɛwɔ ne nsulema na esu wɔyɛ na ayɛ. ọ na dókòmù ètí yé mìíràn kẹrì ìwọ́n bá ọ̀rọ̀ tánábà ọ̀yẹ́ ọ̀rọ̀ tánábà ìlú wà ọ̀rọ̀ tánábà ìsọ́nà àtẹ́yẹ ọ̀rọ̀ tánábà dókòmù ètí ọ mìíràn kẹrì ọ̀rọ̀ tánábà ọ̀rọ̀ tánábà bọ́mọ̀ náà bọ́mọ̀ ní ti na ọ tánábà ọ̀bọ̀n na yẹ

a na yɛ no mori horo mɛka ka anyị bɛ wura nyɛ yɛ ano ɔkɔ mori yɛ awɔ kɛ awɔ asesa nu ne yɛrɛ mɛ ne wɔn ɛbɔ ɔbɔ ɛbɔ mori bɔ baa mɛ bɛsi sɛ ne wura ne yɛrɛ mɛ ba de bansa ma ara ara ara makuburu wa maguru. ọba abali ni lele ọba yẹn lè wuli kuta báwo ni wọn kẹlẹ lọtọ tó wọlé nínú. àwọn tó bí màá lam tó hókì bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ní mùsùlùmí náà máa yẹ fún yọ. wọ́n ìyàpín. lẹ́yìn inú bẹ̀ bọ̀ náà ètò bẹ̀ ní ti sábà ìbáyọ̀ bọ̀ náà wee amamaye otu mgbere ewaka aka ekorokoro ọrị mma mmiri elu wòdi tukami nsọba e ewaka aka ẹni mẹrẹ bá ọhún mi wẹrẹ ẹyẹ láì ọmọ àlè ìdí mmiri elu nsọba im bí mẹba im yàtọ̀ ìní

min kudisi enyamavo enyamavetetete na onye onye na ọbị ọnọ ha hmm. na adị abanye agọba agara ụra wee nyere nye ahụ agụ ohi ohi nọ ọwụrụ ọwụ anọ n'onye ahara ụra ụra لا إله إلا الله تملك

ọmọ ni jọ tọ́nà àpàgẹ́rẹ́ máa yẹ́sù dúnà ní ṣẹ́mùsì ní dúnà láàyè kẹ̀dì ní ẹ̀yà ẹ̀kọ́ yìí ẹ̀yà nàbọ̀ mórí ti tẹ̀ ẹ̀yà ẹ̀kọ́ yìí ẹ̀yà ẹ̀kọ́ yìí. ẹ̀yà sì dé kẹtẹ ẹ̀yà ẹ̀yà ọ̀kà ìzọ̀n àmì ìgbọ̀ ìsì kẹtẹ àkà ìfẹ́ àkà pàtàkì ìzọ̀n kẹ̀ ẹ̀yà ẹ̀kọ́ yìí lóbi lọtìrì ọ̀nyára ẹni sábà wàá sí ma hẹ̀kẹ́ àmàbí ìgbọ̀ ìsì kẹtẹ dé nkolo lòlù àfikà ọmọ zọ́ọ́ ọmọ rẹ̀ rátà

فجت ما ماضي وكامامي فهم لا يهتدون اني جزبورو اي جزبورو اي جزبورو الله يسجد لله الذي يخرج الخبوة في السماوات والأرض ويعلم ما تخفون وما تؤمنون ibi sọ́dọ̀ ṣetán ní ọmọ bí wà ọbìkà yìí àṣetán ọmọ kasanire he komori allah yasjudu lillahi kasanire he komori omori mi kaka yuhuriju lhabwa fi samawati wal ard ise tehi ni sama àti sẹni tehi ni te omori ọ̀nà ọ̀tọ̀ ọ̀tẹ̀ sáyìn ní sama anáda anáyìn ní sama ọ̀nà omori tó tẹ̀hẹ̀ orí yìí ọ̀yìn ní sama jẹ́ olómori dọ̀rẹ́ sọ̀tẹ̀ dọ̀rẹ́ dọ̀rẹ́ dọ̀rẹ́ dọ̀rẹ́ dọ̀rẹ́ dọ̀rẹ́ dọ̀rẹ́ dọ̀rẹ́ ọ̀rọ̀ tó sọ́nà ọmọ ọ̀yẹ̀ kẹrẹ ọ̀yẹ̀ ní sọ́nà sẹ́yìn ní tẹ́ẹ̀sì olóòmòrí ìtúntọ́ ẹ̀ ọ̀dọ́ sọ́nà akẹ́rẹ́ náà kẹ̀tí ní tẹ́ẹ̀sì jẹ́ olóòmòdó orí kọ̀ọ̀rọ̀ ìtúntọ́ ẹ̀ ọ̀pọ̀ àtúntọ́ náà wọ́n wà ẹ̀ yìí ní tẹ́ẹ̀sì dé orí mi ní fúnyẹ́ bá tọ́tọ́ يخرج الخبر

onyela onye agụghị na-aka nakịrị ọdịn oyiri ọrọmasị ihe olihu dudu si ihe ọzọ arụsụ na onye gụghị n'ọrahụ rahụ nye enyi ya isọjee ya ịzọ ọbụnụ enyi enyi ya ọmọ ẹ nakira ìjà àti ìjà àyẹ̀lẹ̀ o mọ̀ rí bẹ́ẹ̀ mẹ́rin fún rọ́bẹ̀lẹ̀ omuli náà ka ọmọ òhun náà làáràjọ aláràjọ ara o aláràjọ gbòòrò ẹnẹ ẹnẹ bá rẹ àrìṣẹ libiriti ìsìnyí iná na. ọmọ ẹ náà bá mi. òtún ọtí ń tọ́ mọ́rí mi. èyí tó yí ìdáná náà rà mí. ẹ àwọn ọmọdé mẹta nípa nípa suleiman ẹni rẹ̀ anáná ẹ̀ máa ta náà rí woodwood ọ̀sùlọ́tì ohun tó ọmọdé yìí ẹ̀hẹ́ débi eré ní dèrè tó ọmọdé yìí bá ká nípa níbi yìí sá ọ̀sùlọ́tì ohun tó ọmọdé yìí ipò orí ìhù àmì bí nyiwa kábìlì yìí ɛne rɔyi tɔnhi ɛna atama wosɔnam ne bi mmeba kam ɔna ɔna wosɔnam so mmeba kam ahɛkɔ ne yɛ abɛtɔn so tɔhi dɔn ɔyɔn ɛyɛ ne tɔhi dɔn nyɛ ahɛkɛ fɔmɔ ne bɛka nipa ne bi yi sa ɔmɔ ne ɔkae nipa ne bi yi sa ka ne bi yi sa ɔkae wa kae inna lɔ ɔkae adi na ma ba ne fɛrɛ ayi la ne ne inna lɔ rɔbi wa rɔbukum faabodo. ari ina oni vete sanu wana inu sotu namuri inu vya nibi suleimani sanu na natu anatu hu na uno hu hinan 20 to 26 anabi isa inna allah rabbi wa rabbukum anabi isa ka ya da man ka inna inna allah fatakitara awero morihi rabbi ono bohina mana ma wa rabbukum bo omori ona فاعبدوه لك واحد كم يرمي هذا صراط مستقيم فكنا بوزنا برا أما جاتر تبرينا كان يفهم بيسونا نيون يركي لقد كذب الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم عليه فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار أمري أكوير إنما كاكا إن الله هو المسيح ابن مريم إنما كاكا نبي إيسى أبو عمري النبي إيسى إيسى نبي مريم إنما كاكا نبي أمري إنما سكاومه ɛna ami kabiriki dɔmɔdi b'a bɔ kaye sani bi sɔn wɔta kayewa o kɔlɔ masiwu o mɔdi ka ne bi sɔn kayewa kaye ya bani israila ma hew ni bani israila ɛw na lene mam ibudulaha rabbi wa rabbakum he ko mɔdi nini ana bo hinayam do de bo hinayaw nini إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ọ̀rọ̀ tó rọ̀bà náà ọ̀tún sọ̀sọ̀ tó ti bíbọ̀ mórí ìhẹ̀kẹ́ ni ọ̀rọ̀ tó rọ̀bà ọ̀nà àti sọ̀sọ̀ gbogbo gbòhùrò mórí yìí à fọkàdà haramallahu alayhi janna ó mórí ọ̀rọ̀ àmì ẹ̀yìn sì yọ kọ̀wọ̀n janna ó sì ṣe ẹ̀yìn sì yọ kọ̀wọ̀n janna wọ́n máa wá òun náà àhọ́ ìyá àtàmọ́ bá ọ̀dẹ́rẹ́ jahannama ni ó mórí ọ̀há ìhọ́ náà nínú وما للظالمين من أنصار omori okaba anyi enehu na nni enemi na nnu omori akaiza na ene bana na soza bere omori hekene ana mi shiriku omori kaba anyi na gogo yiwa لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد وإن لم ينتهوا أما يقولون لا مسن الذين لا مسن الذين كفروا منهم عذاب أليم لقد كفر الذين قالوا عمري أكنما أنما كاكا إن الله ثالث ثلاثة أنما كاكا إيه عمري تا أني نيكو نيران عمري كنرا مقاوم وما من إله إلا إله واحد omori ka enyoghị na azọ mawa ahapụ na omori ọnyaba ka kụnyere wee hụ amma ya kulu na omori ka ndị bọbọ nne enne na azụ mochire nyi ino ikenekene nna aka abọ aka anyị omori eta ini kụnyere la عذاب أليم أمري كما سوى كانوا أنا نمكوين من نار فهو كانوا أمري ويما تسمى موري ويبكتن أمري أهاي هنا sọmọlẹ náà kọ fún ẹni pọnmi bíi sẹ ẹni rẹ tó wíìsì ọmọ nyọnyọrọ ọmọrí ọkà إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سير مبين أمريكا نبي إيسا عليه الصلاة والسلام أو كلام لمن بني إسرائيل ذاك أيواني كاي inni rasulullahi ilaykum ọ̀ntọ́ mẹ́bi ọ̀ntọ́ ọ̀mọ̀rí mẹ́bi káwọn nínú náà mẹ́wàá ọ̀mọ̀rí híà ẹ̀yìn tí níbi ọ̀sọ́ ọ̀pàrọ̀ ń tuhu ọ̀ntọ́ mẹ́bi káwọn nínú náà musadde kan lè mi na tàwọ́rọ́ọ̀tì kàmá wá kú ohi bẹ́ẹ̀ la ama bi ti dami ni ti musa old testament bible Sanya ọhịa Old Testament n'ibiri. Ee, ozu akwụkwọ. Uwe akwụkwọ. Lọ́sìn tó mú rí mi. Bọ́ọ̀lù bá kọ́ ilẹ̀ ẹ̀dá káyé àtẹ́wọ́rọ́ náà ibi òmùrí anyụ nsọ na ava na abe mọ na nebi isa ịrahụ nsọ ahmad salawatu rabbi wa salamu alayhi ịrahụ nsọ na ọrị sọị ahmad فلما جاءهم بالبينات قالوا هذا díje ìfòòrò ìjọba bẹ bilibagi náà fi tirẹ ha yìí rẹ náà fi rò pọnpọn náà gẹbẹgẹbẹ ẹ yàn mẹsẹ ha ha rẹ nkàfẹ ìwà pààyọ ìwà pọ náà huru iṣẹ ọsàn nìyẹn náà ọpẹ ìwà ọsàn nìyẹn náà ẹ bọ ntọ ọsàn nìyẹn bẹẹ sísọ nìyẹn náà kàn sọlá wà sọrọ bíi.

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ewon to muri ya ga nan ya ne tizo ya zu mutu sallallahu alaihi wasallam e mutu no muri ka wa kai e, e ya ne re ya andu je tewu muslo kan to muri ni ne sallallahu alaihi wasallam ana e ne re ya adabu gụrụ eneve eze okoro imi tenyere ọnụ mere omuri ohosira imilion ebe ka ya mee ehe okoro imi tenyere ya ntụ omori mere ihe ahụ mee okoro eti minit one minute ọnụ ntụ omori mere omuri ọnụ ọdị kamion da ka one million ya na masilati ọ̀ntọ́ mọ̀rí mi. anabi yi sọ́wọ́ àkẹ́lú bá ọ̀tún kẹta wà rẹ̀ àdúrà na lẹ́yìn lọ́kọ́ yìí rèé ìjọba rẹ̀. ẹ̀wọ́n náà yìí lọ́sọ́ kọ́ lọ́nà káwá jẹ́ ẹ̀rù tu wá mi. masilati ọ̀ntọ́ mọ̀rí mi. sọ́mọ̀rí ọ̀nà bá ká yànnàbà muhammad sallallahu alayhi wa sallam. na ní náà ẹ̀wọ̀n náà yẹ́mi ní náà sí islam ẹ̀wọ̀n nẹ́nẹ́bẹ́ náà mi náà sí islam ẹ̀wọ̀n náà yínza mi ní náà sí islam ẹ̀wọ̀n náà ẹ̀bẹ̀rẹ̀ mi ní náà sí islam ẹ̀wọ̀n isomori muhammad sallallahu wa sallam. mi mi ni ìrarẹ̀ náà ọ̀rọ̀ àkùnmí mi alikalamu ọ̀tọ̀ iná ọ̀ka mẹ̀tì iná ọ̀tẹ̀rẹ̀ mẹ̀tì alikalamu wọn ọ̀tọ̀ ọ̀tọ̀ sọmọ fún àbá ẹ̀rọ ẹ̀ ọ̀ fi ṣe bí lọ́wọ́ àdán ok ìfúlọ́tì ọ̀tọ̀ mi ọ̀rẹ́ ẹ̀rẹ́ mẹ́rẹ́ mẹ́rẹ́ ní ṣe ṣe bí lọ́wọ́ ẹ̀ ẹ̀ kẹ́rọ ẹ̀ kàkẹ́ náà máa kà á àwòrán kẹmẹ́rẹ́ rọ̀ ọ́. láti ohun tó mórí nìyí ọ̀yá bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ yẹ mẹ́rin ní wọn láti ohun tó mórí nìyí àwùkálà mú àbísàsì sẹ̀rẹ̀sà ẹ tẹ̀rẹ̀ fóró máa ha wá máa ha wá ní ibi kẹ̀mẹ̀ ha yóò ní tètè ìtúnú mórí tètè yà nàbà muhammad sallallahu wa sallam kini yaro nto mori ya ni yara anwe hito nto mori otu hi a ah, zaini rasul salawatu rabbi wa ya abu huraira Ya da kare nto mori abu huraira ko do oh, nto mori poro kuma tuma na no sire da kuma nka boy ya azu sai ni ri sun to mori أمام هريرة مكانا نصلاف ينطو مريم الله عليه وسلم صلوات ربي وسلامه على هذا الحبيب المصطفى المجتبى المختار ارم يا ورا هوني ارم تموري اني كاي اوبير زوكاي ني ارم تموري يا ايه يا بيجون تموري مصلاف ينطو مريم انا لا إله إلا الله أما بعد محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أمي أمي قولي أي بيضا إنا في مكة دو مريك وكويتا أقوتون دو مريك توافون أنتو مريك أو باي مكة إنا نقول لها بيضا كمان hɛrɛ hɔ pɔmɔ nɔmɛ imaka baasi na ɔwɔ pɔmɔ nɔntɔn mɔri sɔlɔlɔ lɛ sɔlɔm ɔnɔmɛ ɛti maka vera yɛ wɛrɛva ɔmɛ nyimutu akama akaavɔ ɔwɔ agolo yɛ bɛ ɛbɛdɔ bi nyimutu ọpụ na ma ọ̀túnrọ̀ ẹ̀kú yẹn wúrẹ́ sà. Ìlàyé tụrụ tóró wẹ̀ẹ́hí tóró ẹ̀kú yẹn wúrẹ́ sà. Lọ́kùnkùn òhúra approximate kẹ́rin bá kẹ́rin ayé wúrẹ́ tọ́ mẹ́yìn má kà. ìsìlọ́tì ọ̀ntọ́ mọ̀rí nìyà ọ̀rẹ́ ọ̀rẹ́ bọ̀nà ni tùrẹ̀kú ẹ̀ ọ̀rẹ́ tùrùhú ẹ̀ tùrẹ̀kú ẹ̀ ọ̀rẹ́ ramadan ramadan muhammad sallallahu alaihi wasallam

abiso mori tiɛtɛ yɔ ayi kɔrɔan suran kɔrɔan ono mori tiɛtɛ abiri ono mori tiɛtɛ yi na ti ana ahoro ahi ma ki daaki ma ki remi tiɛtɛ yi na ti ma ka daaki asa yi ma ki anaba muhammad sallallahu alaihi wa sallam dɔw koora dɔw ni hijira na ŋun madina ina fi madina dɔw ma ko tɔ basira yi hina turuwe hina turakwe hina basi koto ati madina owe hina ira hina owe hina ekwe hina basi nto mulimu basi koto boni ira hina owe hina ekwe hina nondi vana kwete huni rop ekwe papapa ama nyekwe papa huni bila awwal mena ŋu ihe nye ihe na ini zolhijja ijano ya mani fi ira ihe e, e, na eko ihe na eko ihe no no man this show 54 years n'ọkụkụ na jefini 63 years ira ebe tapliketa 63 years

suri papa pani ono bi suratul fatiha sura bira mani ono bi suratul nas min al jinnati wan nas ba ono bi sura eche hitura eurana inu sura ni nani oye ebe ti eta ti madina

أنو بوضان آل إمران أنو بوضا النساء أنو بوضا المائدة أنا تاهي الأنفال أنا تاهي لني التوبة أنا تاهي أوين با الحج أنا تاهين تا النور أنا تاهين الأحزاب أنا تاهي القتال أنا تاهي الفتح أنا تاهي الهجرات أنا تاهي الحديث anato ɛwɔrɛ na alimujadala anato ɛwɔrɛ yi alihashiru anato ɛwɔrɛ yi nɔnyi alimumtahina anato ɛwɔrɛ yi ba asɔf anato ɛwɔrɛ yi ta alijumua anato ɛwɔrɛ yi na alimunafikun anato ohu atababun anato ohu rɔnyɛra atalak anato ohu rɔn ohu rɛɛba atari anato ohu rɛɛta anaso idaja anasurulahi wal fati ohu rɛɛta.

abana abɛtɛ tetɛ matka etwe hɛtɛ ɔmɔbɛrɛ mɛsɛn abana wɔ matka matka hɛtɛ ne naani ɛta ɛɛ nan ɛ sani bɛrɛ hi ịnara ụkwụ ịnara ụtụrụ konya wee riga afanaghịzị ọnụ wee ree isesi n'ụlọ ire emechi ya te ịmaka dị nara ụtụrụ konyara 91 ịnadina ohuru eta ịnara ụtụrụ konyara nọ ni emechi ya te ịmaka ni wọ́n sàkàrẹ́ ànà ni tawhid wọ́n sàkàrẹ́ ànà ni orí òmòrí ti ní kònyára dó arẹ́sà ìkẹjẹ yóò mórí òní kònyára tsọ̀tsọ̀tsọ̀ ẹ̀yìn sẹ̀rí àyè ní madina o ẹ̀rì sàráyọ̀ ọ̀yẹ́ madina ọ̀yẹ́ maka maka tawhid yọ madina ọ̀rì sẹ̀rí à maka. ẹnara ojúlù kò nyọrọ bọ ni sinukọ kàrẹ yam tohid yóò mọ ní sinukọ nyọrọ sọ̀rọ̀ kẹjọ yóò mọ ní ọmọ ọ̀nìyàrá tọ̀tọ̀tọ̀ ọ̀sán yìí sọ́sọ́ sọ́sọ́ bá wùrọ̀ ọmọ yìí ọ̀sán tí sọ́sọ́ ẹ̀bọ̀ òfin mọ́ ọmọ yìí ọ̀sán iṣẹ́ bí náà kàkà náà yóò mọ yìí. akida iṣẹ́ bá wùrọ̀ tọ̀hid na àbísọ́mọ́ àkókò káà. bamakwengu tohid anka ọyịdọka anyị malaika ọyịdọka anyị deneku ọyịdọka anyị utosi ọyịdọ ire ilukuta e, abede bamakwụkwọ ịkwanwu bayiri akida anabi tauhidullah anabi ọyị omori tini konyara ọrọ ihe ka omori tini konyara abiri menwere ọnụ ọnụ isuri maka maki ọnụ ihe maki sọ ọnụ aka ìsìlọ́tì ohun tí ó mú rí ní. ẹni sọ̀rí ìdáná ni ẹ̀ dọ́ọ̀mọ̀rí dọ́kùnrin náà dọ́kùnrin náà dọ́kùnrin náà rẹ̀ ánẹ̀ dọ́ọ̀mọ̀rí dọ́nyẹ́nẹ́ kẹrẹ dọ́kẹrẹ dọ́kẹrẹ dọ́kẹrẹ adúlé yìí ló kó yẹ tán ilé ìrè yìí tó ṣe é bẹ́ẹ̀ náà. ẹ̀nàmẹ́ kẹ́ náà sì sọ̀rí ìdáná ni mo kọ́ wọ́n ní ọ̀gùnrin yìí yẹn náà ti pẹ̀lẹ́ wọn lọ́mọdé mi bú ẹ tẹ́ dọ́kàá yìí tòwí ìdáná máa dọ́ọ̀mọ̀rí yìí ọmọ iná ọrụ gaba bọ́tìtọ́ wa bọ́tìtọ́ wa bọ́ga náà ẹ̀rún lọ́ga náà èyí bọ́ka agụba ka ọhọ ka ayọ na ọyịa ọ anda ekwe mu n'esi bi tauhid ọ na-ebi ndị ma kwụsọ ndị bebe hụ tòyìn ọmọ tó mọ̀ lùmọ̀ nùkú sọ̀nà ẹ̀ ti má kà tòyìn inú súnà kùránì lẹ̀rẹ̀ tẹ́ ẹ̀ túnra ọ̀rẹ́ nà lọ́nà àfi ẹ̀nàrà ó túrí kò nyẹ́rẹ́ kàrẹ́ ìtòyìn òwúrẹ̀ pákẹ́ náà jẹ́ ìṣẹ̀rí à ọ̀bọ̀bílẹ̀ mọ́ náà ọ̀bọ̀bílẹ̀ mọ́ náà èèfó òmòrì yìí. ịka mehe dijorenye dị ma mị ka na hụrụ enwute ohi ibido ekesasa ya amem dịka ka ya ọnụ wọ́n rí mẹ́sàn níbẹ̀ ní ọ̀nyẹ́rẹ́ ọ̀nọ́ọ̀nẹ́ ọ̀nọ́ọ̀nẹ́ ọ̀nọ́ọ̀nẹ́ mẹ́mẹ́ ní nìsọ́ wọ́n rí mẹ́sàn tó ọmọ mẹ́ka ní ní yẹ́rẹ́ onítọ̀hídì kó oyè omori tí ni kò nyẹ́rẹ́ tsọ́tsọ́tsọ́ oyinṣẹ́ ìkejì omori gene genegene oyinṣẹ́ omori onyere ugbo tsọ́tsọ́tsọ́ asusu sabere omori kẹkẹ asusọ bi na kẹkẹ náà yọ asukuru gẹ́rẹ́ nzanyi náà abanyi kawa ọ̀sẹ̀ ní ètò omori omori kẹbi tumi direct. ọmọdé kẹfù jọ nínú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní hemi hemi wọ́pọ̀ hemi mọ̀mọ́nà hàrà sí sọ́ọ̀bù ọ̀hìn. wọ́n bá kẹ́ wọn níbi ọmọdé kẹ́ ẹ mọ́mí bẹ́ẹ̀ kẹ́ wọ́n hàrà sí sọ́ọ̀bù ọ̀hìn àfọ́nyẹ́ ọmọ sì dín ọ̀ka. ọmọ ọmọdé mi kúrú mọ́mi bọ́kàrà yẹ na-ehoro onwu tohi idama kweka ya shove shove ime mebiri iri iri iri iri emeka emeka ire ọma mmemme ime aka na nne nne ehe sọrọ na ọbara ihe ti ya ebe mere tohi idama ya nye ka ya bụ ka agbani pan ina lụkwara ani di ya ma ọ na-eso onome onome

da za su mi shiriku da za su za biliyon ina omori mi mi kyo ya taya mabai muhammad sallallahu alaihi wasallam shiriku ọmọ wọta sáà ahịa bọ. Mùsùlùmí ọ̀tọ́ ọmọrí ni. Yà abẹ́dọ̀ yìí sáà shiriku bí apẹ̀tẹ̀ wọn nù. Mùsùlùmí ọ̀tọ́ ọmọrí ni mi. Yà abẹ́dọ̀ yẹ sọ́ọ̀ yẹ sáà shiriku. bí a bá pẹ̀ kẹ́họ́ sọ́nà ṣíríkù yẹ láìlá ìlàlá muhammadu a ni ẹlẹ́mẹ̀mẹ̀ háyà ma sọ ní ní nyára ni أما هي تطهير الجنان والأركان أن درن الشرك والكفران يقول مؤلفه بتصرف قليل أوكي من ركع من ركع أنا أزوك دونكو أو سجد الكواسي بكته لحج يزنزن ما فوه أو لمجيت هذه يسنزن ينا أكون ركوسو أو نظر لغير الله àríkádùn ọmọkà pípẹ́ bá a sọ̀rọ̀ omori ọmọkà pípẹ́ náà ẹ̀ ní sáàsì màhẹ̀kẹ́ kọ́ kíkà náà. كأن ينذر لقبور كأن ينذر لقبور الأولياء أو الصالحين أن كهو مكاتبة كاي أو يزونو نوتو إيه n'otu ما سسكا ما نيكوتو أو يزونو نام awo banyo na eni su awo ụmụ ama sị kama ha na usoro ụmụ asị ti nikutan òtúmọ̀tì ohun tó mọ̀ rí nìyí. àwọn yóò bá a láhùn wa wọ sá láti wò mọ̀rí wọ̀ ló wa wọ sá ikú ní wúté bá ọtí tó ọtọ́ náà ní èrè àwọn ènìyàn yóò àbí ẹyìn ní bá ẹ̀wọ̀n náà tí yín náwọ́ náà àtẹ̀wọ̀n azikawenetu ukuta mide nyani duwe jisikara arere jisikara kaaba alo kaaba kene jisikaram awaleyin abukaye wani kutu woli enyenye akonu beke wubota wo shairo ki woli yo do no bi woli do mori awon nukutu woli enyenye duwe jisikara kutan aw bi qabr al husayn wal hasan asani bi shi enini a ni kuta ajon to muri ne Hussein abi Hassan duwa jizikar kutan aw Abdul Qadir Jailani a kuta Sheikh Abdul Qadir Jailani duwa ni nan duwa kutan au lbadawi avishegwa naye badawi nuwannikuta nuwajezikar kutan au rafai avishegwa naye rufai nuwannikuta nuwajezikar kutan au ghairihim adhannanavo nuwannikuta nuwajezikar kutan au yastadhifa bihim fi shadaid ave kaduwa tawagoke bawau wa ainan kata avene suidei nikutan ne duwa yana yana avina aviniraya avina aljanna wa karenu muri amewa Allahu akbar de wa tawabo kebon إنهم كتا كأن يقول أنك وكاكا إيه؟ يا رسول الله أنقذني كوكاكا أو آه، أنتو مريض دمتو يا رسول الله فرج أن هذا الكرب أو آه، أنتو مريض سيد ومن كذا كل من أو يقول أبو كوكاكا إيه؟ المدد يا شيخ عبد القادر نمو وشوكتا يتمع وشيخ عبد القادر يا جيلاني أو جيلاني بابا بمو أو شيخ جيلاني

abanyola we ne ye hi wa tule yo hi ba be to a hi shehu ki shehu ba wu na ba ma na ri o shehu be ku de aw bi rizq aw yarzuqu waladan abi ko ba o ju ere man lu ati shehu bo ko so bi wo ri ma aw yatla bi rizqin abi ze wa sabu qasiyun aw yufarrij anhu shiddatan wa qurbatan abi ko ma banyo golara du ku shehu ba shoka na ko rewu suratan ala nafsihi aw ala baitihi aw ala sayyaratihi abi koma kawasi foto duwa duwa si gẹnwu foti se wenyanyi duwa si gẹnwu awo abaakuri ya o awo abaaku ayimota o awo abaaku ajawala ẹ ẹ ma se ìnáwó wa atora ini ini ini foto abẹ ní ìró kìwé ní òmòrí yẹ ẹ bẹ. لجلب نفع من المشاي إني شهو شهو ديني لجلب نفع أو لدفع ضر كوبي أنيا فنانو كتو أبي كوما أني أنكتانو فتوكنا كوالي وازي فتوكيام وازي فتوكيري واباكوري واباكو موتو واباكو ماشين كازي موتو ني أكسيدنت masulọ́pì ọ̀tọ́ ọmọdínì masulọ́pì ọ̀tọ́ ọmọdínì wọ́n bá kú machine kàfí machine ní accident àfọ́ jam

مسلوك ينتهي مريني مين والله تالله ثم بالله الذي لا إله إلا هو أنا معك أنا زيزان. والله العظيم أنا زيزان. والله تالله أنا بزيزان أنا كيف أنا بزيزان أسودو زمي حمام أسودو زمي تهى تكو أمري أنا كان معك أنا بزيزان أبدا مدروين إها مدروين أسودو كويني رئيس amma e, ewa mari adi kizeza ila ina ya gada gada kume kadu fiya naba da nibi ya odose kotoe adi kome ya maa kaa anin ehamdine hini mavjemi ehamdine zuza abidamidu ni mahira atura hunabo ni lafi avani hunabo ni izeda avani hunabo ni angwana da avani hunabo deeto dọọ ị na ha na-eme bibe na-ekwu nya ngadaba ọzọ ahụ abịkị anaghị ire ime ka lọ́tí ọ̀tọ́ mọ̀rí nìyẹn lọ́tí ọ̀tọ́ mọ̀rí nìyẹn wàláhì wà ọdí mọ́lá bẹ́ẹ̀ yẹ ẹni kàrí ọdíjọ́ mọ̀rí ni

àsọ́jọ́ ìdàmí tẹ́rẹ àtẹ́kú ọmọdé ọdún náà báyà báyìí nù ọmọdé ọdún náà báyà báyìí nù àmín àmín isu wee yi wu nenu wee nenu yi haba an mansura abu nenu ni dere inna waliyyi allahu alladhi nazzala alkitaba wa huwa yatawalla salihin aya yo lure nenu ni sama ne mẹ́rin ni sọ́wọ́ mẹ́ ẹ̀tọ́ ní ìwúrẹ́ kan wà wà ọ́ ẹ̀tọ́ ní ìwúrẹ́ yìí mẹ́wọ́ wà ọ́ sọ́wọ́ mẹ́ ẹ̀wọ́n wà jẹ̀kùn ni mẹ́rin fẹ́ húdẹ́ wọ̀ mi. إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين وهو يتولى الصالحين ثم كيدوني ولا تنظروني إيوه فما يرى أن يبقى anabere ka ọmọrí ọni máa kẹrẹ ẹtù ọfún bẹẹ lè rà ọmọ mẹ kí wọn pọ mú kọrọ wọn osisi. ahụ kẹlẹ́ ètí ètí ní pọ̀ mọ́rí yìí anasi ní kàmẹ́ yẹ máa kàn anumuri máa dọ̀rí ni bẹ́ẹ̀ pòrò. وقدمنا إلى òrùnà òmẹ́bẹ̀ yìí ọ̀bẹ́sùlọ̀ yìí kọ́kọ́wọ́ ẹ̀bọ̀ ìnáru ọmọ wọn ma alẹ́ ìka ẹlẹ́gbẹ̀lá anábọ̀ ń tọ́ mọ́rí ọ̀bìkọ̀ kó tó ọba náírà tó nìyí mẹ́ anábà tó ومن يشرك بالله فقد افترى اثما عظيما ان الله omori laya gufero anyi shirka bihi ama jeije ozo sasa bire heke ozo ti sasa ugbo za ko to omori ugbo omori ma jeije honan wa na na gero o ya jeije wa ya gufero ma dun zalika liman yasha ijana abana yi ni shiriku do yi no sasa bire omori heke wa na na gero omori duwe ri le tuba honan omori ko do ni ezo le ido ni jeije yo inan wa man yushrik billahi ọlọtọ náà na sẹjọ náà mọrí hẹkẹ فقد ابترى إثما عظيما أظن أرى أرى إتما كل سو أرى دعمة إثما إجدي كاي عظيما أرى راو أن وطلع الرنيان ومجد الله هاي هون هذا دي إسمع إنه كتوما أنت تهوك ميو أظن أتسوي يا كنيو أيامك إنك ودي تهوك كاي ọgụ ụvọ nire enweghị nwenyi onye ngụ ụvọ dọdọ tụnkọrọ abụnye mbere ọla karịa dọdọ tụnkọrọ enye nọ nneka ka wee siri mbọ nọ n'ụvọ ọnụbọba ire ọma ya adịkwa ọma enyi ama asa anị mmiri onye ugwu na ndọ na dọ na shọ dọ na ọ na ọ na ọ ɛnyɛ no kɛkɛ sɛ e ah. de mmiri nyɛ ɔnam ɔdi wunyɛ no ɔwura no ayi bi nyɛ abaahwɛ ano no ɛnyɛ no mɛka ɔde kɔn ma irihi arera no mota arera machine ebiri na ekezi ɛnyɛ no mɛka ìdá mẹ́yà mi mẹ́wẹ́ sẹ́ni àbí yóò sá شيخ الاسلام ابن تيميه رحمه الله عليه اوكي شركو غي زيبا انيو آه، نعم، بان دانيو وي فمن خلص منهما وجبت له الجنه اظن ها هو دي شركو اي بونون تباني تويان الجمع هو سفر الى شيخ ومن مات على الاكبر وجبت له النار اظن هذا شركو بان او بان <laughs> وجبت له النار إريجان نمس في ليلة سوكم ومن خلص من الأكبر وحصل له بعد الأصغر مع حسنات راجعة على ذنوبه دخل الجنة أمنا بها هو نشيرك بان لا أمين أما دنيا نمي نشيرك وي bàbá síbi kẹyẹ ọkọrọ ìran ọrọ ọrọ nọmẹ ọkọrọ ìran ọrọ àtàhùn ní ọhínàní ọkọrọ ìran ọrọ nàní dé ìkàwé rẹ ní ọyọ mọrí dọkàlà jẹnu. دول الجنة ومن خلص من الأكبر أمنا أباها هو نشرك وبان دو من ولكن كسر الأصغر أما شرك وي أمنا أورورو حتى رجعت به سيئاته نتدي كاي إيجاني باكو كورا لتهونا إذانين دخل النار إلى وين ويو فالشرك يؤخذ به العبد إذا كان أكبر أبا سويا يوريه أولي ما سويا يوريه أنا إني جهنم أنا فيكو سوتو سوشيري كوبان أباني وموت ذلك الذي هو صالح أو كان كثيرا أصغر أو ما سوت لازم شو نكوي أما شو نكوي أنا ما أعرف أو يا من إن جهنم ولا أذكر القليل في جانب الإخلاص الكثير لا يؤخذ به أما شو نكوي إن كتا أو إذا أقول إذا ما رأت أبا من دار ما بيان أبوه مريهن دار هو نجاني إذا بعروري هنوش

شرك الأصغر هو ونوم ومن الله هاي شريك أحمد مهرن شاعر عظيم أما كان وكاي فتنة الشرك وما من فتنة مثلها بين البرايا توجد ليس غير الله في سلطانة من إله يتقى أو يوبد مالك الملك تعالى ما له في أولاه من شريك يوبد فتنة الشرك أو كاوي بتني شرك شرك أظن بيوم ريحك

báà kàkà nkátà náà ọ̀rọ̀ náà ọ̀yà rẹ̀ yóò takọ̀ báà bá yín kèé yá wọn kàgbọ́n kó kátà èdè máa nìyàrá ayò wọ́n bá àbí kó máa kó kókó hẹ̀kẹ́ àátá ogbó àáyì náà nkátà máàlìkùn mọ̀lù ọmọdé òbòhí náà yà bóhì ọmọdé ọ̀nà òbòhí náà yóò ama òhì náà ọ̀nà òbòhí yìí sẹ́yìn ọ̀dọ́ ọ̀bá bọ̀rọ̀ òhì náà ọmọdé ọ̀nà òbòhí náà yóò hì ọ̀nà ọ̀nà òhì ọ̀nà ọ̀nà wọ́tà tọ́ ààlà ọ̀nẹ́bà ọ̀rùn gàdọ́ òmòdé máa lọ́hùn fi òláhù ahụ minchara ṣẹ́rí kí ni yóò bá lù. ẹ̀yin yóò mórí ọ̀nà iná ìnẹ̀bọ̀ náà nẹ̀bá iná ìbànyẹ̀ náà bànyẹ̀ iná ìrẹ́lẹ́ tó náà rọ̀ta ẹ̀yin ọ̀nà ọgbọ́hó bá yọ. dáàbà kàkà

wọ́n mo ní wà pé nǹkan yẹn. ayé mi ni òun osi. o sì awo yẹrẹ pé làbọ̀sán náà bá mi yà ìbàdàn máa yà á kẹ́ yẹn tó a dé ma ṣe kú yóò hùmà rẹ̀ ẹ̀ndà anibire ekú yóò from six to six ọ̀hún ṣe wá. wọn àgbòhìn náà wọn àgbòhìn náà yẹn ṣì kẹ́ ẹ̀ ẹ̀

keki a nyam me nyam ya ko na na wa nyam muri ta ke na du ko to muri o me da na ko du to muri to ban da ta ko du ko yi apa ana ba ya kota kota Thank you. nyɔ mɛmɛmɛ nyɔŋɔ nyɔŋɔ yɔ mori dɔn nuku mori dɔn tɔn mori dɔn maduya dɔn tɔba nɛgɛ dɔn kokoere dɔn tɔba tɔn tɔn mori ɛtinya tɔla tɔn yɔn tɔn mori abɛsɛ iri mɛ ŋɔlɛ nɛ ne ŋmɛ ne yɛ deni nɔ ɔya

ọlọ́run lákọ̀ muhammadu rasulullah sallallahu alaihi wasallam ani saudi ẹni àkùrọ̀ mọ́ ẹ̀ hàn ẹ̀mẹ́ bẹ́ wọn náà wọn ní kú tó ń tọ̀ mọ́lì ọmọ bàmà polisi bàmà náà yẹ tọ̀ bàmà náà gáì dáwọn náà ìmàdínà ha ọmọ náà bá sọ wọ́n na tún lọ́nà náà fà jẹ́ kẹwàá jẹ́ ọmọ rẹ̀ rẹ̀ tó àbámọ̀ salamu ya wana salamu alaika ya rasulullah kwakwalon kwakwalon kalori allah ma ni jabon ẹ̀mẹ́ ìlú ẹ̀rọ tó mú rídà ọ̀yà ti fún wúta lọ́pàá mú wọn kìlọ́ kìlọ́ òpòlì mọ̀ yọ ya múlẹ̀

ọlọ́kàtẹ́ wọn bẹ̀ eré àmà ọ̀nyẹ̀ wọn ẹ̀rẹ̀ yà fà bẹ̀ ẹni ìwúlò ti yọ bẹ̀ ẹmọ mùsùlùmí ọ̀nà ẹ̀rẹ̀ ìdó wòyí náà alhajjáde bí ni yóò ṣe pàtàkì ọ̀wọ̀n ẹ̀ta ẹ̀kọ́ ọ̀nyára ẹ̀kọ́ rà báyìí ẹ̀yìn àbá àríọ̀ ẹ̀zà tó dọ́gbẹ̀wé dọ́nà gbọ́ ọwọ́

Ah, a ah, wọn ní wọn nọ àkó sẹsẹ ni yẹsẹ ilé yìí à ọ̀rọ̀ dídá yìí jọ̀wọ́ bóoru ìsìlẹ̀tì ọ̀tún ọmọdé nù yàrá yàrá obi bọ́ sí náà hàkà hàkà وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط عليه سلفا بقمك جبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارد كيل من اراد ان يكيدنا عليه وهول مكر من اراد ان يقربنا عليه واسرد خذلان من اراد ان يخذلنا عليه واجعل سوء من ارادنا بالسوء عائدا عليه ولا يهيق المكر السيء الا باهله وكذلك اخذ ربك اذا اخذ القرى وهي ظالمه ان اخذ ظالم شديد اللهم ارحمنا بينك بنا راهب ولا تعذبنا فانت علينا قادر اللهم ارزقنا فيما جرت به مقادير انك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبه وعند الموت شهاده وبعد الموت جنه وهريرا ونعيما وملكا كبيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين صلوا على النبي الكريم الحمد لله الله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأسطى لا انتصاب لها والله سميع عليم اللهم آمين بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلى الله عليه وسلم صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعلهمنا الصواب وجنبنا الأخطاء بمهد فضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واحلل العقدة من لساني يفقه قولي ستر لنا الظلم علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم

ọkẹsọ́nà rí tàwíì ikókìrẹ́ yìí ọ̀sánà padà wá on iṣẹ́ àná iná ká ní tàwíì ọ̀rí shirk ọkẹsọ́nà rí tàwíì ààyè kàyè ọ̀nàbàbà bíní kìrìkìrì ọ̀nàbí irí abáàbò muhammad sallallahu alaihi wa sallam ya baba bono nivi ora tahu ni salu pehe ku hone ya ko tawhid oni akare ana oyi baba bono baba bu ohu ni so ni salu pehe ku hi ohu na ohu ni salu pehe e ko he dohu ni zaka oyin dohu ni awe oni iba ramadan oba awo ebe una fila maka dohu ni hajj oyin amen hajj abarabo ɛyɛ e hajj n'afila ohu na abɛsɛ anijɔba ni ka ɔna ɛyɛ ɔka awɔla bi ka nama muhammad sallallahu alaihi wa sallam ɔkabuni yɛ islam alahams ɔkɔ ahekɔnɔ na aso yɛ pɛ turɔso ɔpɛɛhi ɔkɔ papapa ɔno bi shahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulillah ɔlɔwɔ yi mi bɛ nu. ọmọ wọ́n ní lónìí káyé ẹ̀yìn òhìn náà yà sámá wọ́n hẹ́kẹ̀ akọ̀mọ̀rí tẹ̀wíìdì ọ̀tọ́pọ̀ àkọ́bọ̀ náà lọ́rẹ́ dọ̀kà náà báyìí muhammad wọ́n tọ́ ọmọrí ọmọ ṣe yẹ tẹ́lọ̀ káyé tẹ̀wíìdì ọ̀nà náà ni ní sọlọ ẹ̀kọ́ òhun náà wọ̀ ẹ̀bà òhun ní zakọ́yìn ní hajj ọmọ ẹ̀yẹ ọmọ ní hadith bàbá ṣe ọyọ tán nìkan yìí eré ẹni náà sálà ọ̀ìpò àwọ̀ ìbà hajj zakat ọ̀ìyìn àányi anyị nyára yìí náà Ị na àbẹ̀rẹ̀ ọmọ náà ló ń tó mórí sílẹ̀ àányi kò nyára tse ló wà ẹ́ dọ́ọ̀tì zọ́ọ̀n wọ́n wakakawa atisala ekutizo dukaye wanawa ibatizo duka wedi zakati mwehi warazali kazi awayi zakati onisala kene ukawa dofuna duka wenda awaiba mwehi warazali kazi kunyama inani wako wako kana ko duka wenda lilion warazali kazi dabana kakaye tauhid dede huna dasali

a zaka sọ́nà ni ọmọ fàárí láti ọjọ́ mọ̀rí sábàbí káyé òyí ẹ̀tọ́ ọmọ náà onori hukerekere tọ̀wí ìdọ́nà ọ̀yí ọmọrí tí kò nyẹ́ta rẹ́ṣọ̀rọ̀ kẹjẹ́ ọmọrí ọ̀nà nyára onori hukerekere náà bí abẹ́ẹ̀bọ ọ̀nìyẹrẹ àmì onori ọ̀nà ọ̀là ká bọ́ntò níbi jì ọ̀bẹ̀rẹ̀ mọ́nà ya bakka ni ti sabon to mori sabe ni ne en ne non to mori mo ya ka ni suwa ibe ne tu kai sabe ne anya de ne beri kore ko anya za ana ki sabon to mori e beru akure ko tonti kana ne nani e ebi islam Muslimiani ani ene ni kafiri ama sabe no kure kutuwa anyere sonahi banu hunaifa banu hunaifa no naani ɔyere soni musailama tol kazzab hoo na ni vɛ musailama naba na kɔ ɛfɛ dɔkɔ ni va nabi ma naba muhammad sallallahu alaihi wa sallam ra hoo na ɛhɛ dɔkɔ ni va nabi musulmi ani ipan abirɛ sɔn de ewu wuba. dẹ́fẹ̀ kúrò yìí rẹ̀ máa ọlọ́kùnrin rẹ̀ ẹ̀yin rẹ̀ mùsùlùmí abẹ́ nínú máa kẹ́mi mùsùlùmí ẹ̀yà kíkọ́ sálámù máa ká wá ẹ̀yà àbáwẹ̀ kọ́rí àjọ ọ̀rẹ́ bẹ́ẹ̀ mẹ́ ẹ̀yà yóò sálà àǹtá àbáyé mi kà ẹ̀kẹ́ nọ́ọ̀fì ṣahádọ̀ yìí lórí sálà ìhè báyìí mi yóò yóò sálà bẹ́ẹ̀ lókà kà ṣahádọ̀ alẹ́ ìlà ìlàlá ayé mi yóò yóò sálà bẹ́ẹ̀

abukire ne ma ye ɔba amara wa kadiri ari nyami bamatɔ ne ka ya ni o. silafiyɔ tó wòle nìyẹn. ka nyi ni sɔn na nɔ. Ama ɛmu tɛn wo bɛ bamatɔ ni wa asa ni. yi ama wuli yi wa yi zi linki iyus àbí ìlú agbókúrẹ́ ìbà bẹ́ẹ̀ náà bàbá ìmúrò yẹ ka mùsùlùmí tó mú rí àwọn wa kàkàyè bọ́wọ̀rọ̀ kàyè bẹ́ẹ̀rì mùsáìlámà bọ́wọ̀rọ̀ kìbírí ọkùnrin kùn àgbókọ̀ kàkọ́ ní barnabi bíi kàkàyè ìfọ̀nà náà ìwà gbọ́ ní bẹ́ẹ̀rì ọkùnrin kọ́ ọ̀gọ́ náà àgbókìkàyè ẹni náà àti mùsáìlámà ẹ̀ẹ́sọ́ náà tún ẹsẹ mùsàlámà tó kàdá ẹsẹ tó ní anabi ẹhẹ àbí kọ̀ọ̀lọ́ lọ sí ọ̀sẹ̀nẹsẹ̀ náà ẹ̀sẹ̀ anabi ọ̀ṣọ́ tó di anabi òkú ọmọrí inú kú ọmọrí ọlọ́rẹ̀ wọ́n aṣọ mẹ́lẹ̀ ẹ̀bà nábì wọ́n aṣọ ọdún díẹ̀ nábì àríkàwọ́ àmọ́ ánẹ̀mẹ̀ nígbà ọmọ tó ọmọrí ní dẹ́rẹ̀ kẹwàá àbẹ̀rí káàbìrì àbúrò

ehe aba ama mebiri si kukuwanya nka ini pole ni kakaye osha nabi we korona shoza ene eza nabi tudia nabi ama kure kutu ani kisawa do shoza ene eza nabi tudia nabi ọ̀dọ̀ ọba kwẹ́ẹ́tẹ́ dọ́wọ́ nabi nàbì ànàbì nabi nàbì dọ́ṣọ àdìkú ọmọ dọ́ọ̀tún sàábẹ́ sàábọ́ntún ọmọ rí àbíkọ́ọ́mà dáàní wòlíì wòlíì ọmọrí àbíkọ́ọ́mà dáàní ṣé ìwà náà fè dọ́ọ̀ṣọ́tù dọ́ọ̀mọrí yìí anákẹ́hẹ́ ẹ̀tẹ́ dókítà ní ikú ẹ̀tẹ́ dọ́ọ̀mà ni kẹsàmà kú dọ́ọ̀mà ni tètè tètè. sọ́tẹ̀ sọ́wọ́ na ọ̀dọ́ náà ọkọ̀ náà sè ọ̀dọ́ náà ẹ̀ bànnábì átítúdì ànnábì káàkiri àná dọ́bìrú àkúrẹ́kọ̀ àná. wàá ṣọ́ọ̀bà obìnrin ọ̀bọ náà ọ̀bà obere obìnrin ọ̀bọ náà ọ̀bì wòlíì ọmọrìrì obìnrin ọ̀bọ náà ọ̀bì ṣéwù ọ̀nà ọ̀tọ̀ ní ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ẹ̀ tó ṣojú di ọmọrìrì ló ni. lókè abẹ́tẹ̀ mu ìwọ kan ní sàmà wéèrè ní sàmà náà zẹtẹ tó ọmọ ẹ̀kọ́ ọmọ ẹ̀ka rẹ̀ lọ́sí kíwò ní gbàgbà bíjì wà kan ní sàmà wéèrè lọ́sẹ̀ tó fà àwọn anyá náà ká ọkọ náà ọ̀rọ̀ sí ní sàmà padà ọmọ èyí rẹ̀ wẹ̀kí rẹ̀ rẹ̀ ó lè gbèsè kára abẹ́ sàmà ẹ̀nàrí ẹ̀nàrí ọ̀ ẹ̀fẹ́ yìí wà wá mi jẹ́ ẹ̀tọ́ náà ẹ̀nàrí ẹ̀fẹ́ yìí wà wá mi pílẹ̀ náà ẹ̀nàrí ẹ̀rẹ́ nyuma náà sè mẹ́ẹ̀dẹ̀ ọ̀tá láti ọ̀tọ́ mọ̀rí nìrí bẹ́ẹ̀nù hùn náà ìfọ̀mọ̀ náà ọ̀nà ìta àtọ́ntọ́ mọ̀rí ní manu kúrẹ kútùn kàbùbẹ́kẹ́ ṣọ́dẹ̀ náà ẹ̀bà náà bí tújà náà bí dẹ́rẹ́ kẹ nẹ́rà bẹ̀rí káàkiri ìrọ̀ ìmọ̀ àni mẹ́ ẹ̀nà ní sẹ́yìn náà ali kẹ́rọ̀ ọmọ aláwọ̀ ẹ̀jẹ̀ ahù lọ́bàá mi yẹn kì í ali sàá ẹ̀bọ̀ntọ́ mọ̀rí ọ̀dùn dɔɔni khalifa hona ɔnso mo ni mɛ hyɛ tete de bakari dɔɔre so de bakari hyɛ tete de umar dɔ dɔɔre so de umar dɔ hyɛ tete de usman dɔ dɔɔre so de usman dɔ hyɛ tete de ali dɔ dɔɔre so. رضي الله عنهم اجمعين. آمين. أولا أنا كويتي dati sayidina ali de sootu do mori ɛfiri ɛnɔyi sayidina ali ɛsɛtudu omori bɛtɛ ikú nyara ne saduwe ne eva aduwe omori ne yasi duwe sɛyi na ali inisɛlɛ akɔmɔri kene si duwe ali ɛsɛ si duwe sɛyi na ali sɛyi na ali ɔba pere wa kɛfɛ ɔna wuli ne mi ɛba aka wɔn ama kaa ne pa mɛnɛ ne kaa ne mɛlɛ ɛkɛ gɛdɛgɛdɛ sɛni ne yi ne ŋmɛwɛ ne ka nɔ sɛyi na ali ketu bɛ ɛkɛ yɛ wɛ ne nyere yɛ tu bɛ ɛni kisɛ ni ne yi. sẹ́yìn náà lè ọkọ̀ ẹ̀hẹ́ dísà abánáwó bẹ́ sọ̀pọ̀tà ní nǹkan yìí ìsọ̀mọ̀ àbọ̀ ọ̀jẹ̀rẹ̀ dọ́kà tẹ́ fẹ́ bá àkàyè wá sọ́dọ̀ ọ̀gbẹ̀wẹ̀ jọ ọmọ ọ̀rọ̀ àìrán jẹ́mu ní ali ọ̀nà ọmọbìnrin náà mọ̀rí yìí ẹ̀yìn sọ́mẹ̀mì orí yóò mọ̀rí ọ̀nẹ̀mì ẹ̀mọ̀ ní ẹ̀hún àwọn ẹ̀fẹ́ tí wọ́n mọ̀rí yìí. bọ́sàwọ́ àrùkà sí káàbì dárò àìrán náà. sọ́tì ọ̀tọ́ mọ̀rí yìí. bɛbi aka ne yin ni bɛbi an ne kɔrɔan n'o mɔri ma ka bɛ hori jɔ bɛka wuli asaama yaa yɛ ɔsi ne kɔrɔan nɔ i koot ke kaa bɛ hori jɔ ne ɛ so wa sisɔ pɔ tɛ wa ne rɛ ɔnɔ k'o ne kɔrɔan n'o mɔri yi yeye yeye ila ne ya ihu ja si kɔrɔan na wɛ.

ataki kusala e abawe e, ayla e, e, ayla ayla na rohore wa ki mushriki ki kafiri azini ke batodo ina mutum muri sallallahu alaihi sallallahu alaihi wasallam ani wa ya jiddi ya tan to muri isa alquran ya fe yon to muri lere o muri me kai sa benyi ini sa bon to muri ki kafiri azini ɛdi kalẹ na lẹsẹ lọyọ kò titẹ ɛdi na ma wọyọ ba titẹ na na na yà jọ ìmẹ titẹ amumuli oyi wa káàdì ọmọdé ọkà yìí àwọn ibi na náà ìṣe bisimilahi rahmani rahim yálì fún abilahi máa ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا وما نقموا إلا أن أغناهم الله ورسوله من فضله فإن يتوبوا يلق خيرا لهم وإن يتولوا يعذبهم الله عذابا أليما في الدنيا والآخرة وما لهم في الأرض من ولي ولا نصير دي أعين ليتك يما ضعوني نرما إلى يوم ناكا أروا فنكا نمي دي كاترنا jẹ́mà bá ní nírẹ̀ mọ́ ní ní ìrùgbẹ́ máa yọ̀nà lè sí kí ẹ̀tẹ́ wídò yẹn wúyẹ̀ kúrẹ̀ yìí ẹnu mọ̀ bá mahama sọlọ́wọ́ tọrọ bí wasalamu alai ina na tọ irayen hurhina ini hijira vavira mihi rahi nonon to muri mi hijira bakura hore makka zawo madina don to muri sallallahu alaihi wasallam danyere kwa manyere ama ina ko era kwa ndo bana na ko eti tabuk anyi za he tabuk deiki eni rome ani rome ni ni ani kuro ibe venen ọ̀ntọ́ mọ̀rí èlé bẹ́rí ìkúrẹ́kún ọ mọ̀rí sọlọ́lọ́ rẹ̀ sọ́lá anyịrịkwa na bọọlụ ụra mebiri ada ọsịma nka ya ozo iwe ọhụrụ nọ n'ebe azị na-adị amaghị ozo iwe ọhụrụ na-adị ebido otu iwe ọrịa na ịsịrịkwa ọhụrụ

ní káàbìrì ló tó múlẹ̀ níbi ní kùrẹ́ kú bẹ́ẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn aṣáwọ̀ ọ̀yẹ́ ní rẹ̀ kú. owó wo ló ń tó múlẹ̀ ló mẹ̀ ẹ́ yí rẹ̀ yìí sàábì nìmi yàtí rẹ̀ máa ń òfin bọ̀ ọ̀zọ̀ yí ẹsẹ̀ náà máa gẹ́rì òfin tó ọ̀zọ̀ lùtì yẹn ń dɔw b'a fɛ kɛ kasino yɛrɛ kɔnɔ ni sayidina usman ló ti mɛ kɛhɛrɛ abdulrahman bin awf ló ti mɛ kɛhɛrɛ sábà bá ń bányi lórí ti mɛ kɛhɛrɛ dẹ́yìn dẹ́yìn ni sábà dẹ́yìn ni dɔw bá isi goolu ọlọ́rọ̀ anyị isi ọbanabi goolu osubanabi goolu osusanabi goolu dọ́ọ̀rọ̀ la àwọn ẹ́ dọ́ọ̀rọ̀ na àwọn abẹ ìhòòhì jọ ntú omori kó ntú omori yìí ọ̀ṣẹ́kẹ̀hí ìsọ̀bọ̀nà náà ni goolu ọ̀nà náà ọ̀ṣẹ́kẹ̀hí ni e ọ̀sí láti ojú ọmọdé yìí. Sallallahu alaihi wa sallam. Èyí máa lájọ́ nà lọ́rẹ̀ká. A ní ojú inú bọ̀ nyára sàgbọ́n tó ọmọdé ọ̀nà rẹ̀. Ojú ọlọ́dún bójú òkú. Ìràhàlọ́rí Omeir Anabel Sáàtì. Èhú ojú ayé wà fọ́ọ̀dì. Dọ́nyàmì ọ̀nọ̀rọ̀ nọ́bà ni dọ́ọ̀fì nọ́bà bányọ́nyá ha iná ní madina anáhó ní rẹ̀ sọ́nà hẹ́ áùsì rẹ̀ ìrẹ̀ hàn ìrẹ̀ họ́zọ̀ bányọ́ nọ́nà rí aljulas bọ́nyá ọ̀nà sọ wọ́n bá ẹni àká ọ̀nà sọ́kànyà ló wáyé ké ìwúyà ń wọ́tọ̀ ọ̀bì ló wáyé ká yé ìwúyùsà nà ọ̀bì bọ́ pẹ́ẹ́pẹ́rẹ́ bọ́ bẹ̀ wọ́n rẹ̀ kàn dayo nya ho te ije so do re o ma ni ije de ka oniri obo nya no ja ni ije do nya ni re ko ni nya anan abdullah sana pa ba na ni mbe hine iri on agovi oyigun ene ka ogun ni mu jono matru mana aka sibira che de iri biro boro ina wan da no mo te ọmọ ẹ̀rọ nsọ sísá àdó wọn ní malasio tó mú yẹ kó ọ̀yára dọ́ọ̀mù amire ni máa kúkú lé mi yẹsẹ̀ sọ́jọ́ ń tó mọ̀rí àgbo lílẹ̀ pọ̀ náà. dẹ́ẹ̀rẹ́ dọ́ọ̀mù ti ní dẹ́ẹ̀rẹ́ kà jonas anáwọ̀lọ̀ báyìí jozi oyi encourage am jozi oyi shock ẹsẹ ka ọmọdé mẹ hikihiki lọkọ jozi oyi o ka pè bá kára mi ka yẹ ayé ka àánú e. ni mèrí sá bẹ́ẹ̀ ni mi àánú ni mèrí ẹ̀yẹ mi sá bẹ́ẹ̀ ni ìdí sinahari nu ọmọ aka إن كان محمد صادقا فيما يدعيه من النبوة فنحن شر من الحمير ìsú òmìnira ọrọ ọkọjọ owó nílùú inú ọwọ ọnyàmìlẹ anáhì juliet anọmọnìbí ẹtẹrẹ kánà bọmọ náà hùwù nínú ọrẹ dọkítà nìkan yìí àbẹ̀bẹ̀ ìbáyé muhammad àkànnì kọ́nìbà nábì ẹ̀hẹ́ ẹni julas ẹni rímẹ̀ni ẹni ẹni ẹ̀hẹ́ ní kúkú díhù ní kẹ́rẹ́kẹ́tà àwọ̀ ẹ̀mẹ́mẹ́mẹ́ ẹ̀ tẹ́tẹ́ de muhammad ọ̀nìbà nábì ẹ̀hẹ́ ẹ̀yọ́ mọ́mẹ́ àbá ẹ̀yìn sẹ́yìn kúkú yọ kẹ́rẹ́kẹ́tà kúkú dẹ̀ ìhù ní ẹ̀yọ́ ah, ah. olùlúwọ́n mọ́ni ní kàkà yìí. ìyíra nìbẹ́ ló mẹ́ni ti pẹ́pẹ́pẹ́ náà yà ìjọba ọ̀rọ̀ rẹ̀ dàbíra ètò káàbà àbáláàgà òpójúwé nusu ayélujú bì ọ̀rọ̀ tó wà lẹ́pọ̀ ama. kì sọ́ni bá àmàn bọ́pọ̀ yìí mẹ́ni tọ́jú láàsì ọ na ọmọ ṣọ́mọ́rí kìrẹ́nu

yàrá àjọjọ́ tó mú yìí jẹ́ àmọ́ ẹ̀ wọ́n bá rà kárẹ̀ ilé ní kàkà ọ̀nà ọ̀yà àtẹ́dọ̀ nìrò ó bá ti báyìí rẹ̀ ọ̀nà ọ̀ma kà á káwọ́ àmà ni kà dì mẹ́rẹ̀ àmọ́ ẹ̀yọ́ náà ni wúre wọn ni jàmbá ẹ̀ka náà ni màhẹ́ká ni rẹ̀ mú wọ́. ó bá bọ̀ ọ̀nà ọmọ náà nyọ ọtí náà bá kẹtẹ ńkọ náà ńkọ náà má káyọ o èso ká ọmọ àpò ẹsẹ náà má káyọ ntó mórí ó bá bọ̀ ọ̀nà ju ni ewu na enyaram ewu na enedenam ewu na enyeizam wee riri ama na mmemme ya nene wee na mmemme ya nene wee onye ome rikọrị ka enyi m ọba gwa ọba na naza enyi m osu na naza ije ọtụtụ ka oguchiri adịghị aheke dị oguchiri ọmọrịghị dị oguchiri ọtụ ọmọrịghị wee nye n'ekuku jee

abdulas ano bɛ kam donto mori zaa yɛ asɛn daniel maso ni saa bɛ kaba kɔɛ tɛ wana hi abdulas ran ni saa bana ndɔn na bɛ na hi abdulas ran donto mori hɔsɛn kɛ abdulas sɛn yɛrɛ yi onu jɔn na hohon na ba donto mori zaa de ka hɛtɔ yɛrɛ yɛ ma kɔɔ ka. Taka wanto mori.

bẹ́ẹ̀ ẹ̀kaníṣẹ́ ẹ̀kaníṣẹ́ ama nǹkan yẹn ṣe ní rírí rẹ sẹ́ni ní ilé ẹ̀ma mẹ́mẹ́ ya. ní munafi kọ́nyẹ́rẹ́ ní munafi kì í lẹ́ka èrò dìrí èrò sọ dìrí ọ̀rọ̀ máa mọ èrò dìrí sọ tó fún ojú yẹ ojú ní ìmọ̀ ọ̀bẹ̀

sábẹ́ ní ní eré ìsọ̀rọ̀ ká ojú ọ̀nà ni ojú ọ̀nà yìí náà náà dára wà lókè pé à ẹkùnrin bí ihe èrè ká ẹ̀rẹ́ àmọ́ nù mẹ́fà náà yẹ̀ yá. masalasi yóò tó mu ní ìlú. dókítà wọn ni mo kẹ́lẹ́ sí omeir lọ́nà tó ká yẹ omeir ẹ̀yọ́ ní ìdí sọ́ọ̀dẹ̀ ẹ̀gá àbá wúrúwú nìyẹn. ẹ̀yọ́ ní ìdí

يعرفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا وما نقموا إلا أن أعطناهم الله ورسوله من فضله فإن يتوبوا يكو خيرا لهم وإن يتولوا

وما نقموا من وما نقموا na أن أغناهم الله ورسوله من فضله أمري أوكي báyìí sọ èyà hòpò náà nínú wọn

kòmọ́bọ̀ anyị ute na-esi yọba na awọban wee nye iwu a ime islam anyị ute na-esi ime galabawa ndị ọyị kpọọ aba ihe wọ arị ute na-esi dọsọ na tọntọ m dọsịrị ọnụ na bido ntọ mori mori mọ kara ịka ya esu tọma ọyọ dịcha ọyọ dọba akọ banye mori na nke a na-abụnahụ m lọhụ wọrọ sọ oluhu mmefa gụkọ na

dɔkka ayɛ hɔ ne ka wɔma naqamu illa an agnahum allahu wa rasuluhu min fadli wa in yatubu yaku khayran lahum ɔmɔ yi kɛ nɛɛmɛ tuuba aljula so tuuba ɔmɔ bɔ ɛzayɔni o wa in yatawallaw abɔ ivatɛtɛn dɔba ho na hɛkɛni yu'adhibuhum allahu adhaban aliman fi dunya wal akhirah ɔnɔmɔri anyakuyɛ ɔna se eri

otu eke adulas ọbara ọ ma adịga bẹ́ẹ̀ kí sọ pé mo kákà òrìkà bẹ́ẹ̀ ya rasulullah mẹ́túbà ìwọ́n ya òmè ìrọ̀ ọ̀kẹ̀dẹ̀ ìrà ìzẹ̀ ìzẹ̀ òmè ìrùkà ó nà òtúbà ọ̀tọ́mọ̀tì ọ̀tọ́ wọlé yìí tiɲɛ sɔlɔ tuma mɛ muhammad sallallahu pii omeiru dɔsɔ ɔza ɔtaira dɔmɔ nsɔ ɔza ɔtɔ ina ihɛɛhɛ dɔka yi wafat ma sani at wasa dɔka kara bok efuta wo gɛdɛgɛdɛ avɔ ɔmɛ sɔrɔ bɛm omuri ɔwɔ a do do wienu kafɔ ɔmɛ ɛhɛ omuri ɔwɔ a kú yi dɛ yi

ayé ńlá ìlàhà ìlàlá àbẹ́ báwẹ̀ wọ́n káfàrú bàbá ìsìlámù yìí sábẹ́ ń dẹ́rẹ́ mi lẹ́nu ọ̀kì ìsìlámù náà òbí ní zọ́dà ìfẹ́ sí mi lẹ́nu ọ̀rì káyé ẹkùnmẹ́ tó wọn náà fẹ́ yí ọ̀ òmẹ́yì báyìí ìyá rẹ̀ dọ́ọ̀ka òmùrí ọ̀ṣọ́ ìdẹ̀ṣọ́ ọ̀ta òmùrí ọ̀ṣọ́ ìdẹ̀ṣọ́ òmẹ́yì wúta ayẹ́kọ̀ọ́ náà họ́nú hó nira ọ̀họ́nú hó nira

ayo no na nivana soro tauba suratu tauba ame ani aya nana tɔ ɛpare o turɛ turikɛ seventy four sábàbí màá na àfin yọ ọ̀dìkà yìí àbáyé lukumanu ama àbáyé mẹmẹba rẹsùtì kan kwenere wee wẹ́ẹ́ yẹ na lọ́sí translated quran wọ́n àwọn ìwé ahẹ́ arabu ni yatama baare so ti kan ɔbaayɛ arabu kuma ebu ni yatama amɛmɛ ɔbaayɛ ɔtɔtɔn tó wɔyi nyini tiɲɛ sɔlɔ tɛmɛ mɛni ɛrɛ y'o jɛ ti sɛ nari kɛmɛ ɛrɛ bɛrɛ ahasa ɔnabɔli yɛ ayi sɔsɔ ka ye.

ilé mi mi àbẹ́ka ọ̀nà tó tó mọ̀ rí tó mọ̀ sí lọ́dọ̀ ìrù ẹ̀rù tó tó mọ̀ rí àmọ́ ọmọ rí ọmọ yọ mẹ́ta ìrẹ́ ọ̀nà ọ̀wọ́n tó mọ̀ rí òótọ́ ẹni mi ní tó tó mọ̀ ọ̀nà ìrẹ́ mà àní ẹnu lórí ẹwọ́ tẹ̀tẹ̀ tó tó mọ̀ rí kàyé ẹnìra ẹnà máa yọ gidi àmà àbà àbá wa jẹ káyọ̀ kẹjẹ lọ́kì ọ̀tọ́ mọ̀ rí lọ́sọ̀ mú rí àwọn ọ̀sẹ̀ kan na máa nìkan ní wọ́n máa nìkan nínú anú mẹ̀kan anú mẹ̀kan anú mẹ̀kan ó yẹ agẹ́gẹ́ tó mọ̀ yóò wọ́n sísọ fún ọmọ níbi. lẹ́ka ẹ̀rọ tó mọ̀ rí lẹ́nà àti jùmọ̀ ẹ̀hán ka

ẹ̀rọ ni wọ́n ti yìí sí ẹ̀mẹ́ wọ́n ti yìí sínú gàdẹ́ rí náà ni kọ́nùm tó sàzẹ̀ òun wọ́n ti yìí sí ẹ̀mẹ́ nínú láti àtàgèrò ẹ̀yẹ rẹ̀ kọ́kọ́ mú yẹn nínú àkókò kúkú rẹ̀ ká nínú àfọyẹ̀ rẹ̀ kọ́kọ́ mú síbẹ̀ nínú kọ́bi kàfọ́n tọ́m bàbá yìí máa ní kò wọ́n bẹ̀rẹ̀

ẹ̀rẹ́kà fọmọdé yìí lórí lẹ́bọ̀ káà lọ́jọ́ fọmọdé nìyí. ọlọ́bàbò àlẹ́hìn wa sọ́là. àbíláhìn wa àyàbí wa rọ̀sùlì kúntùn tẹ sàdé wọn látà fàzìrò kọ́ kẹfọ́r tó ń bẹ̀rẹ̀ ìmà rẹ̀ wọ́n àmú kàmú wọ́n àmì káfíìtì ni wọ́n àbẹ̀rẹ̀ káfíìtì ni bàbá ìmàníkùn ọ̀fọ̀fẹ́rẹ́ mi jẹ́ náà mi máa kó wòlíì àwọn kàákàkẹ́ ẹ̀yìnmáàmì àbọ̀ ọ̀rọ̀ ẹ̀yìnmáàmì. ààrẹ ìrìn

abẹ́nẹ́ ni amaghị inú mọ̀ ń tó òmòrì yìí òmòrì kàkẹ́ bẹ̀rẹ̀ káàdì eneka, ọtírẹ̀ ọtírẹ̀ ẹnẹ́ka hù ní ni àlè abẹ́nẹ́ ni ìsàbẹ̀ ní bẹ́rẹ̀ kúrọ́ kú àgùnbíkẹ́ sọ ọ̀dọ́ náà wà ni mọ́tò tó wọ́n yìí. bákan náà yìí lórí ahápá níbi mọ́sán. alayhi salatu wa salam. lórí ahápá eré ọ̀nà razan eré ọ̀nà ribani israel. anabi musa alayhi salatu wa salam. ọ̀rọ̀ àkúbà ní ìsẹ̀ráìlẹ̀ nìní àti rẹ̀ man anadọ́wọ́ yà. àkúwá jíne ní ọ̀rọ̀ àkúwá jíne ní ọ̀rọ̀ àyákẹ́bẹ̀ bí fìràhánà omori omiri ti firauna rẹ̀ yà jíne ní bàbá ìsìláìlẹ̀ bẹ́ẹ̀rẹ̀ nìkàyè ìtàmọ́sọ̀ pìrì ìrẹ̀ yìí wọn omori mẹ̀yà ya mọ́sá bẹ́ẹ̀ níbi mọ́sá bá sì yé wa omori omori èyí ẹ̀ nílẹ̀ láyé ní tíì sáyé tíì ayé ní mímí gún lọ́sẹ̀ láti tó mọ̀ nínú ẹni bẹ̀ yí na yẹn náà gbọ́mọ̀rí èyí tí sọ́rọ̀ ewúrẹ́ bẹ̀ na báyìí wá na bà ní ádámọ̀ mi sọ́rọ̀ nù ní ètò ẹ̀tẹ́ hùn ní sáàmà déèrè kí sọ́rọ̀ náà ní na-egwu ọzọmadị mmụsa maka ahụ onye akwụwa omori ọkara ndị mmụsa ka ịda ịdọ n'ọnagwụrụ ya n'abụọ shokuta ụnya fanfajarat minus nata asharata aina ya ndị mmụsa shokuta n'inye da dọbori ka ịdọ ha ka akara ụzọ ewureba ụzọ nye onye ara n'aha dọbara gangbeni lọ́ọ̀yì a ń kí kànga Kanga ẹ̀rẹ́ rẹ̀ kànga àfikà yìí bọ́ wá ẹ̀mí rere sí ẹ̀yà ọba yẹn tètè dé yìí àbọ̀ bẹ́ẹ̀ kà bọ́ mẹ́ tó ti korodo tó kò yìí yìí. ẹ̀yà máa fà tó ní mú sọ ìhì ọmọ ìrẹsùrẹsẹ̀ bì ni ọ̀rẹ́ nyara nyara ẹni mẹ́ta ní mọ́sá kẹ́ ní mọ́sá ọ̀yà máa ha ẹgbẹ́ náà ọ̀nà sílẹ̀ nẹ́nẹ́ na lóòmùrí ló kì wọ́n kú àmì ló ṣe ìbùdí kì wọ́n kú àmì báwo yà ha eh eh kárakára ní àmọ́ ẹsẹ̀ nẹ́yà lóògùn òru ẹ ẹ ẹ ìwà òwú ọ̀dẹ́rẹ̀ yà ègùyà náà ní sábà lóòmùrí ti kì wọ́n kú

ọjọ́ àrúgẹ́ yọ ni ní àbọ́sọ́nà àyẹ̀zọ̀ àrísọ́nà ọ̀rá sísá gẹ́ lọ́rọ̀ làhúrẹ́ ìgbẹ́nà ló tìrè oyin tí ló ofo ọ̀họ̀rọ̀ ọ̀fọ̀ lọ́rọ̀ ìwọ́ ọ̀rọ̀ tí ń tẹ́mẹ̀. àrùn èyí tí lọ́gẹ́ méjì ogun ní sàmà sẹ́nìkà lọ́tọ̀ tó mú yìí àti nàìjíríà náà ni bẹ́ẹ̀ lè rọ wọn dẹ́ni nílé ẹni musa mẹ́sọ́kù dẹ́ni yíyan ọba yẹn náà ìdí fúlẹ́ náà dúró rẹ̀ dẹ́ni ìbàdí bàbá dẹ́jì ni ìjọba ìbàdí sí yẹn àjẹ́ nẹ́rà àjí náà ẹ̀dá àti fúlẹ́ náà náà bẹ́ bọ́mú ní ìbàdí sí yẹn àdóbàrí yìí bọ́mú ní fìrà ọ̀nà tó ń ta àbí dòńdò ká ẹ̀nẹ́ mà nílò àbẹ́sẹ̀ sẹ́wọ́n náà ọ̀rẹ́ máa bẹ́sẹ̀ àbúrò náà nàbì yìí àmìjọ náà wọlé ìtù ìwà ọmọ ìná kàkà náà nìní mùsùlùmí ọ̀tọ̀ wọlé nìní iná iná yóò rí tọwọ́ tó pìrì rẹ̀ níwá báwọn nìmẹ̀ híwá ọwọ́ sẹ́wọ́n náà yẹ kó mórí ọ̀ká ìsẹ́ náà ọmọrí ọ̀ká yìí wọ̀já wọ́nà bíbá ní ìsirọ́ ilẹ̀ bahar fàtọ́ alákọ́mi yá kúfúnà alá asùnà lẹ́hùn قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون إن هؤلاء متبر ما هم فيه وباطل ما كانوا يعملون قال غير الله أبغيكم إلها وهو لكم على العالمين سورة الأعراف غنون aya na natɔ 138 ɛkyɛn eh, odikonyama odikɛɛba ha ina kyɛn turɛ a bɛɛ ha ina kyɛn 138 nana ho ni 140 nana ho ni ɛkyɛn turɛ bɛɛba tɔtɔ la ara kɔfɔ na ɔmɔdi yɛ kɛɛ. وجاوزنا ببني إسرائيل البحر ọ̀nà ọ̀tún ẹ̀dín nìyí iye ọba ni ọ̀nà ọ̀tún ẹ̀dín nìyí ọ̀nà ọ̀hara hùn wọn níyẹn nìyí ọ̀nà yẹn nínú ìfẹ̀rẹ̀ àwọ̀ dọ́nà àti ìdòǹdò kánú ló kúkú rẹ̀ máa bẹ́ ìdòǹdò kọ́ ní ìfẹ̀rẹ̀ ọ̀nà kúkú rẹ̀ ọ na ẹ̀dín n'i one million alábàá nẹ́bí mọ́ sáà dọ́nà àtàbà ọmọ níbi ní tí àtàn ọmọdé kan náà ọmọdé ọlọ́pàá àṣà àmẹ́mẹ́dì mọ̀sán náà súwájú nìyí ọ̀nà àbúrò àwọn tó sọ níyẹn nìyí. fàtàwọ̀ abákàwọ̀mí yàkùfúnà àlà àtúnáàmì làhùn. ọmọdé kan ní mẹ́fọ́ wà bẹ́ dání mọ́sá kó wà bẹ́. àyà nà níbi tù kè é kè é jẹ́ nìyí ní ẹ̀ اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون أنا كان موسى كموسى wẹ́rẹ̀ ṣé o mórí yìí ṣọ ọ̀pínlá kankan náà yìí sísá ẹ̀yà náà wọ̀rọ̀ kẹrẹ ẹ̀ ká ń kẹrẹ nínú ààyè kórí à lọ́sọ̀ọ́sọ̀ mórí nìyí wẹ́rí rẹ̀ ọ̀nà. asamaresa na wòle jẹ lótú sọrọ yẹ sẹwọn sọmọ dẹ yẹn lè ké sọrọ yẹ ti yẹ ta bẹsi bẹtu nyi wọn ne da yi wa bẹki tẹ nọsi bọ bẹ gari yi wa bẹtọ yà ayẹ ni bẹki bẹsi eguhi bẹsi ti wòle kuwa ni sama ẹnna maa wà kàn ìjà mẹrẹ ìlà hàn kẹmẹ ọlọhùn máa lè ha ẹnna yà kàyà mẹ mọ sa kàyè ẹwọ ne mọ mọ sa. so so muri hire yayi ye ye ka nyi nyo muri de je ba nyo bi na kakana Allahu akbar anke be o ri muri na bana na he kan re me re lo are abonyi لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم النبي أنا ما أنا كيان تونتي ربنا إنا إليه وأنا ما أنا شو شايف أصلا agbowó ayé kẹrẹ ọdọdọwọ yìí islam tẹ kí káàbìrì ọmọ ní islam àmẹyìn islam islam aláàmẹ káàbìrì àfọmọwà abẹyẹ ọtí pọntọ máa kàn ẹnẹ máa nàmà ilé nàmà ẹnẹ ẹnẹ yẹ na pọntọ ọmọ yìí ilé nàmà yẹ ilé jẹ ipa níbi mọ ọsà inú mọ ntọ bí kí ọmọ nọ ọ̀nà rẹ̀ kásì ìdú ha lórí èkúté rẹ̀ máa ẹwà lùbáríkà kò mú rí ọ̀yìn àwọn ọ̀kọ̀rọ̀ àmì tẹ́tẹ́ dé na zẹ́nà zikira wà iná láhò láhàtì lóòrùn ó múrí ọ̀sọ́ kàtí sọ́nà mẹ́ láyé mi

rabbana ya oyo oh, da zauni innakum qaumun tajhalun oyi oh, ya o da zauni ne sadu wani royen na sadu wani gune na sadu man won tuturi na an sadu man won tuni sadu man wajin dini sofyan to mari ne innakum qaumun tajhalun abin amurkwa esi ihe sei ne na na na ɛma ayɛ ano waba na akɔmɔ ano waba na ye siri ɔyɛ ahɛka wɔn nɔde bɛte bɛte ti dani kɔ ɔmo ba o yɛrɛ ɛtete ɛdani kɔ ɔdɔ mo wɔn ama afɛ hɛtɔrɔ ama ɛba nsɔmi ana إنكم قوم تجهلون إن هؤلاء متبر ما هم فيه وباطل ما كانوا يعملون أغير قال أغير الله أبغيكم إلها وهو صدمكم على العالمين أنا أبنوا لك يا أخي كيف تظلموا مريم متبر ما هم فيه أجل بيتالي ميري بيتا أغير الله كيري وباطل ما كانوا يعملون إسو ديارة يا مابور أغير الله أبغيكم إلها anabi musa báka ẹ wọn ká ọ̀gbàgbére mọ́ ọmọ yìí wọ́n mi ní sọ mi ní sọ yóò sá mi ní tí sọ́kà wọn tẹ́tẹ́ ọ̀nà ni náà ọ̀bọ̀ bí n'aka náà n'aka ní òrùn mọ́rí yìí ọ̀nà wọn àhẹ́kẹ́ ní nìyí wọ́n wọ́n fọ́ dọ́là kó mara bàálà yìí inú ma ọ̀nà nù nànà ọmọ yìí ọba fún ni pákẹ́rẹ́ bẹ̀ bá bẹ́ ẹ pìtì inú mẹ́ mi mi inú mẹ́ mi mi lóńtó mọ́rí bá bẹ́ẹ̀. sallallahu alaihi wasallam sallallahu ni ọgbọ́gbọ́ náà yẹ ilé ọmọ náà ọmọ ni yẹ ánkọ mọ́rí mẹ́ka ayọ̀ mímọ̀ ní kàlíríhù kàlíríhù kàlíríhù rẹ̀ bí mẹ́ ha yẹ ni yẹ wà ka

oyi n'ọba ba meka ezusire wuhu ni ibi shiriko non na ma yara idi ya efo yara idi hiro ka ya mi ma heken lọ́kì tó mọ̀ ọmọ yìí a máa dọ́bá ní iyọ̀ ọ̀gán àbàrùwán àbí ṣéhùán dáa dọ́bá ní ẹnẹ́mẹ́yìn dáa sí ṣéhùán ní na-ajadu omori ineju ede ka omori ọrịa nwụ ọrịa nwụọ enwere ha n'ọnụ ọnụ onye juo n'ọnụ n'osisi ka ọ si oche ihu iri nọ anyị were ma ya rịọ n'osisi ka ọtata ahụ isi igwe nọ anyị isi na ọ mee ka ịsọ ọrụ ka aka sọ mẹta ọrịa mẹ ọdọkẹfẹ ịsọ kọ maa ní omori otu omori ọdọkẹfẹ ịsọ kọ sọ maa ni ọdẹ yóò na omori náà gùtúrò otu omori igwe anọsịrị ka ịrị ya ka anụ ya ya ki ubi ya ki ubi ihe ke ubi ịsọ ndị bi omori ihe ka

كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون ولا يأمركم

omori ko boro tura zanzanyi ini jani bi adama Anyị yudi ya wallahu kitaba ino no omori si takanda meza iro i takanda omori osin meza abo omori osi ya wal hukuma do omori oyi nyime bi ya ya

ayi na na mebi omori onya ne mo boka onya ne mo boka ama nsa mi ni kari kaye walakin kunu rabbaniyina bima kuntum tuallimuna alkitaba wa bima kuntum tadrusun walakin kunu rabbaniyi isa ni kaya e, ba kaye kunu rabbaniyina idan ka wa bono ye ni o yoo mori nini do aya he ko mori nini do ala so yo no mokoron rabbani yo bono ona bono ye da so yo mokoron ona bi arabbani walakin kunu rabbani bi raka ma bono ye nini do so yo no mokoron isa nidi nini ka ya zene meni me bono ye ko sa he kane me maslo yo so mori ka ye anaba muhammad sallallahu alaihi wasallam ele hadisa manyara oni anadole otama min mu'minin zakarin wala unsa hurrin wala mamlukin إلا والله عز وجل عليه حق أن يتعلم من القرآن ويتفقه في دينه ثم تلا هذه الآية ولكن كونوا ربانيين أنتم صلى الله عليه وسلم

وقاسي ناني أما سمى هكاو نجيرو مريد وغور صيدا ويتفقه في دينه دوركو فهكاو لا هكاو يو اتتاه أبني زي زنو مريد يتوازي هنيا رأي رسولنا ثم تلا هذه الآية دون تمري دو جمالك بشاي ونوني ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون إذا كما ظنوا يني نما شوية مقرر وانيو ينالشو ينال مقرر bima kuntum tuallimuna alkitab ebere ọyẹsẹ zẹwọn mu ase kaka mo yi nini wa ase bima ọ riri riri ọyẹ kọsẹ mu wa nini ọyẹ náà ọba báwọn nini sẹ mo nini o rẹka wa sẹ mo kọrọ nini ẹsẹ mi kaayi o mo yi lọ wa kaayi ẹni ìjọ mo an an kó lalin naasi kúnú kẹfọrọ tó wọn nana mani nyɔ yɛ ɔba nadi ɔba nɔyɛ ɔba na nyiri ɔyisɛ kanda dɔw kaaya baka vɔri iminini vɔri iminini bɛɛ bɛ muhammad sallallahu alaihi wa sallam riri riri sɔmuri kanda kani ka ye la yakulanna ahadukum abdi wa amati وليكن فتايا وفتاتي ولا يكن أحدكم ربي وليكن سيدي ìjọ mo ní ìjọ tó mo sọ̀lọ̀ sọ́lọ́m ìjọ mo ní tẹ́ ìrònú yẹtẹ́ dọ́kàáyé nàmányọ́rì ìjọ náà rí yẹtẹ́ dọ́kàáyé ẹni náà bọ̀ rí hi àtẹ nàmányọ́rì yọ náà ẹni jọ náà kàyé lọ́yẹ̀ kò lẹ́nu àdókòm ábí wà àmàtì àsányọ́ wà ní wọn nìyí àmányọ́rì dọ́ọ̀ kàákà ẹ̀wọ́rì hàn ọ̀rì hàn àbáyọ̀ yóò wẹ́ẹ̀rù lọ́tìrì ọ̀nà

ẹwọ́n náà yín rọ́p wọ́n ẹ̀nẹ́rù ni lọ́tìrì wọn yọ wọ́n máa yọ ganu bọ̀rì yìí kàkà sẹ̀yìdì sẹ̀yìdì lọ́tìrì wọn rọ́wọ́ buhari filẹ̀ alimọ́ buhari ọdí hadith ọmọ abẹ́ lọ́tìrì tó bọ̀rì yìí kínyẹ́ sọ̀lá tó máa mẹ́rin wọ́n máa bọ̀rì yìí ọdí máa mẹ́wọ́ yìí rẹ̀ dandijani desi iye dɔbɔri ɔyi ɔbɔri ɔyi ɔyi mɛta ina yɔ nɔ daka ni ka ye wala yamura kum an tattakhidhu almalaikata wannabiyina arbaba ayamurukum bilkufri ba'da idh antum muslimun ɔbɔri kɛnɛ na aba nabi a b'a fɔ n'o ye ilé wọn ti kan da yɛ tɛ a bi kó ọmọ yẹn ní ìkàtà ọkọ̀wé tó kà ń bá bẹ́ẹ̀ yẹ bẹ́ wọ́n bá ní ẹ wọ̀rọ̀ tó rọwọ́ kẹrẹ ká ẹrẹ kọ́ bá yẹ sí rẹ mẹ́rin níka yìí an fẹ́fẹ́ ní lónìí màlá ìkẹsẹ̀ wọn nàbí yìí na àríbàbà kẹ̀nàmá bí màmá yìí kà àtà níbi nìní bẹ́ẹ̀ bàrà wa ọmọ yìí bẹ́ẹ̀ bàrà wa ọmọ yìí bẹ́ẹ̀ bàrà wa orí ayé amúrúkú bẹ́ẹ̀ kófúri bá lọ́tọ̀ tó mọ́rí mi. bẹ́ẹ̀ ni máa máa dákẹ́ wa kókó mú ká wọn náà mọ́nú rà bí islam ni ni ọ̀bọ̀n mọ́nú mùsùlùmí ni ni bẹ́ẹ̀ kókó máa ká wọn káwọn náà mú ká wọn náà wọn mi káwọn ní ni. ẹ bọ̀rọ̀ fọ́rọ̀ wa. ali imran ọ̀bọ̀n náà lọ́tọ̀ tó mọ́rí mi. ìjọ mọ́rí màmí kan ní pàmò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ màmí kan ní pọ́nọ́ yẹn ni ìfẹ́ yà á mọ́ ọ́ ọ̀rọ̀ mẹ́ dọ́mọ̀rí òní kọ̀ọ̀yọ̀ ọ̀nà iná ni dẹ́mọ̀ mọ́ sọ́mi dọ́mọ̀rí yẹ kẹ́ òkú ọ̀mọ̀rí ọ̀nà dẹ́mọ̀ sọ́mi dọ́mọ̀rí yẹ tí ó yẹ tẹ́hu náà wọ̀ kàyé anúpọ̀pọ̀ ní bàbá mi ìtọ́kadù ahabarahum wọ̀rọ̀bánahum àríbàbà min dùn nílẹ̀ wọ́n وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون اتخذوا أبارهم أمري كان بابنني ẹ̀ẹ́zọ́nọ́yẹ ẹ̀nanàbọ̀nọ́yẹ ni wọ́n nìní wọ́n rò bá náà hún àtẹ̀nanàbọ̀nọ́ hẹ̀kẹ́ ẹ̀mẹ́ wọ́n nìní ẹ̀ẹ́bàràwá àríbáàbà mìndùmìlá ẹ̀ẹ́bàràwá ẹ̀sùn ọ̀nà kọ́ ọmọdé yìí ó bá nínú ẹ̀kọ́ ọmọdé kẹ́nà ọmọdé fún mẹ́rin ẹ̀rẹ́ àṣẹ yẹn ni àrùbá àbán mẹ́ndó ni nà ìtàkàdù àbára wọn wọn wọ bá náà hàn àrùbá àbán mẹ́ndó ni nà wàlmàsí ìhànà mariam àbábàrá yìí náà níbi ìsà bẹ́bàrá ọmọdé yìí dẹ́sẹ̀ orí ọ̀bìnrin mọ́ ọmọdé yìí àmì ìsà náà fọ́sí mariam

kẹmẹ́ wọn náà sọ mọ́rí ẹ̀hẹ́n àgbókàpọ̀ ẹ̀bùdẹ̀ sámà ene wẹ̀ òdúkọ̀ wẹ̀ sẹ́jú ẹ̀nẹ́ ẹ̀bá ni yọ ẹ̀nẹ́bọ̀ ni ẹ̀nẹ́bọ̀ ni ọ̀nàdẹ́ ọ̀pọ̀ ní yọ ọ̀bì ìyá mi fífi na mi fífi àyà mi fífi ọ̀bọ̀ mi fífi àwọn náà àwọn náà sọ̀rọ̀ sẹ́ fífi ọ̀pọ̀lì ẹ̀fẹ́ na anyị

dɔw mori ɔnu wa kɔya jeko mori ore kɔ ɔmɔ anira amɛra ni pɔpɔ ni tɔkoko tɔwɔ wa ɔmɔ mɔnu esi re kɛ prophet kuru ya hɔ prophet mire kuru ne kukɔ ami la ilaha illallah muhammadu rasulillah sallallahu na se mi ima pọ́pù mi ní pèrè kò mórí yọ̀ọ̀dẹ̀ bí èrè kò mórí yọ̀ọ̀dẹ̀. ọ̀nà náà mórí òní kan ọ̀nà kó mórí ọ̀nà fẹ́ẹ́ tó mórí yìí wọ́n yàn án nẹ́nẹ́ wọ́n yàn án nẹ́. yàrá o yẹ wọn bí mẹ́ẹ́ ló fi ṣe egungun ìhun náà yà àbúrò ìhun náà yàrá yẹ sí màbá ìjà ní pọ̀pọ̀ nìyẹn náà rẹ̀. Ẹni wọn ṣe níbi mẹ́rin ni ẹ̀yin wọn ṣọ̀rọ̀ náà. ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ kò sọ pé bàbá nàbì ibi ní mẹ́tí òní èsì jù mi ọ̀rọ̀ náà láìlà ilàlá muhammadu rasulillah sallallahu alaihi wa sallam béèrè àbá má ká yé ire àtijọ́ yọ̀ ọbẹ̀ bẹ́ẹ̀ni ká yé à ń ké tó ká yé amadu wa ayé tó ká yé ká yé àwọn bọ̀rọ̀ ẹ̀mọ́ bọ̀rọ̀ tóra ẹ̀mọ́ bọ̀rọ̀ kàhí. ọmọ rẹ̀ yẹ ọmọ náà bọ̀rọ̀ ọmọ náà náà bọ̀rọ̀ kàhí ẹ̀yẹ àhí sọ̀fà. tọ́sí kẹ́yẹ àpá náà ẹ̀yẹ náà bọ̀rọ̀ kú fún ọmọ káwọn oríṣiríṣi kọ́ mi ní. ebi ní sísọ mi kà ọmọ ta ká bọ̀rọ̀ kọ̀

maslahi ya chama lini ni hinya salata na mende de kuja na wasile yeye ni baba lina wakoya na baba lina hana mama kayona ba kai ni kai قل على الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم الله نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون قل أتمري هو كايوا يا أهل الكتاب ما هي أولاد بابا أنا مريت تكن ده أنا تبدأ ونيني aakye njila yɛ tɛw ne ne ɔno ahe old ɔde new testament ne bible ka ho ɛyɛ kɔ ɔmɔde ɔmɔde kɔma ne hewa a ne ne abrɛmo nso ɔmɔde تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ذنني zani ni nyina chiri onyara adimire ikunyere kenekene ere ọma na anọ nyonyo ọdị n'aka na anyị nọ onye onye ọbụrụ kọfini ebụrụ ka nyire nyi ka nyire ya ọnọdụ allah na ọbụda illallah wala nushirika bihi shay'a kasanye si hekosa ewo mori ya basha keje yo mori asanye ohe ne onisi yo mori baka tọ́sẹ́ni sí túbọ̀ ọ̀sá ẹ̀bọ̀ mọ̀rí yẹ́n máa tó mọ̀rí ìwọ̀ àtẹ́ni sí túbọ̀ ọ̀sá bẹ́pọ̀ mọ̀rí. iná júwe ní àká òmòrí yà ṣẹ́júwọ̀ náà yẹn yà ṣẹ́júwọ̀ náà jẹ́ yóò mọ̀rí yà máa ṣẹ́júwọ̀ náà jẹ́ yóò mọ̀rí àtẹ́rẹ́ ní sọ́sọ́ ní ìrìnà ṣẹ́júwọ̀ náà yọ̀ ọ̀sá bẹ́pọ̀ mọ̀rí. Allah na abuda illallah wala nushrika bihi shay'a. Awo bula ma nayo wala yattakhidha ba'duna ba'dan arbaban min dunillah. daa sɛ yɛɛye daa silivare mu ori yɛ wo wala yɛstakila baadona baadan arbaaban min dunila daa sɛ yɛɛye vare mu ori yɛ wo bibiri mo mo yi daa sɛ yɛɛye zɛnwo ɛɛ daa sɛ yɛɛye de vare mu ori yɛ wo daa nye pa ɛ oni ɔnabara ori yi fɔsa kago kɔdɔnɔ na ɔbɔ n'oyɛ kago kɔ bi sehu kago kɔ bi wɔli dɛ kuku bi. bana kukumbi rabbu yeho arbabu vi jamu rabbu bana kukumbi rabbu yu de kukumbi abdu yo da ba bo mori kita bi ko ma ba ko mo da se ba ko mori ba ba bena ka kana arbaban min dunillah da sai yayi bare mori yewo ana ma ka o mori qur'an yo na'am musulmi ọjọ́ mọ̀rí nìyí fẹ́yìn tọwọ́lọ́ fọkúnlú ṣẹ́dù bí anna muslimu fẹ́yìn tọwọ́lọ́ ẹ̀nẹ́ bá fà kó lọ ìmọ̀ ní dọ́ kó ní mímí mẹ́yọ̀ náà kó ní mímí ọ̀nà mọ̀rí kàndẹ́kẹ̀ náà wọ̀wọ́ jẹ́ tizọ̀n fọkúnlú ṣẹ́dù bí anna muslimu ẹ̀wà káyíwà káyí ẹ̀yí musulmi búrú ibi dọ́wọ́rí èsì yẹ́wùrẹ̀ wọn káyí اسلام جوزا مجيني سورة علي امران آية نانا توا ابا ساتوري كينا 64 اسلام جوزا مجيني انا مريم كينا انا مريم ما هي رأي قرآن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرآن هي أنا ترلو سيرته دو من بطا ترلو هوري أكرمك الله báwo lọ yẹ sọnà àsìnà gẹ́rẹ́ òmùrí yẹn kẹ́nyẹ̀ ọ̀nà òmùrí jẹ́ pé sẹ́kù yẹn wà sẹ́fà gẹ́rẹ́ mi wàá ma gẹ́rẹ́ rẹ̀ ká wọ́ ọ̀sẹ̀ dá. àmẹ́rẹ̀ máa ń yẹrẹ anyị ka mẹ́yẹ̀ ẹ̀ a yẹrẹ kọ́kọ́ ka mẹ́yẹ̀ àgbékayé na wùdú èsìkáwá